إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tí ó fún wa ní ìgbàláyè láti tún lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru wa dé lánàá abẹ́ ọlọ́run ọba nu títóbi rẹ̀ kí ó mọ́ṣáì ka ilé ìkún ọ̀kan nínú iṣẹ́ rẹ̀ wa. Àmín atọrọ ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run fún òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti owó àwa mùsùlùmí lẹ́yìn eléyìí abẹ́lọ́run àlékún oore àlékún àánú rẹ̀ fún àwọn olùkọ́ tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ bí ó gbé bẹ̀rẹ̀ tó fi débi tí ó délé ní àpàdà síbú ọlọ́run kó má fi kàn wọ́n àwọn tó ti bọ́sálì kìámà ọlọ́run bá foríjì wọ́n gbogbo àwọn tó ń bẹ láyé àpadà síbú ọlọ́run kó má fi kàn wọ́n àwọn òbí tí wọ́n bí ẹnì kọ̀ọ̀kan wá ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwa abẹ lọ́wọ́n bá nínú títóbi rẹ̀ èyí tí à ń gbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run yìí ọlọ́run má ṣe ní àwíjàre lé wa lérí kó ṣe ní àwíjàre fún wa ni bi rahmatika ya arhamar rahimin ní tẹ̀síwájú ibi tí a bá tafsir dé lánàá a rí wípé ọ̀pọ̀lọpọ̀ tí ọlọ́run ń ṣe lálàyé fún wa nínú sóra yìí ó ń ṣàlàyé ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láàrin àná muhammad sallallahu alayhi wa sallam àti àwọn kẹfìrí ìgbà tí òjíṣẹ́ ọlọ́run ọba ń pè wọ́n sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú àwọn àmì èyí tó fojú hàn kàkà kọ́ yẹ kí wọ́n gbàgbọ́ wọ́n ṣe àyà wọ́n ṣe ọkàn líle sí òfin ọlọ́run wọ́n ṣe ìgbéraga sí àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba ń mú ọ̀rọ̀ àwọn wọ̀nyí wá kó ba lè máa jẹ́kọ̀ọ́ fún àwa náà kó lè fi jẹ́ wípé gbogbo pòkípò tí a bá rí ká wà a ò gbọ́dọ̀ wúra wa pé a tóbi a sì gbọ́dọ̀ sì gbéraga sí ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹnu ẹni yòówù ká ti mọ gbọ́rọ̀ ọlọ́run ọba ọ̀hún kódà kó ṣe pé ẹni tó kéré sí wa lọ́jọ́ orí kódà kó ṣe pé nínú arísìkì kò jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ wa ọ̀rọ̀ ọlọ́run ti ń jáde lẹ́nu rẹ̀ ń agbọ́dọ̀ pàtàkì ọ̀rọ̀ ń ká tẹ̀lé kọ́rọ̀ wa náà má bàa wá dàbí ti àwọn kẹfìrí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ẹni tá a ránṣẹ́ ìyẹn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tọlọ sì ròyìn rẹ̀ wípé ìkẹ́ ló jẹ́ fún gbogbo àgbáńlá inú ànábì ò ní dùn pé kó wá máa pe àwọn èèyàn kan sídìí tọ́lọ́run káwọn èèyàn ó má gbà ìbànújẹ́ ní máa ń jẹ́ fànàbí sallallahu alaihi ó sì máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún nítorí mọ oore ń bẹ níbi kéèyàn ó gbà ó sì máa burú àti ìyà ń bẹ níbi eléyìí ló fà á tó fi jẹ́ pé ẹ̀mí òjíṣẹ́ ọlọ́run máa ń gbọgbẹ́ nígbà tó bá rí páwọn èèyàn ń lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́run eléyìí náà yóò sì máa júwe rẹ̀ gẹ́gẹ́ bí ìjọmọ̀nìyàn torí pé kò sẹ́ni tí yóò rí iná ńlẹ̀ báyìí tí ó wà ní ibi tó ń fẹ́ káwọn èèyàn wọn lọ nìyẹn ìdí nìyí tó jẹ́ pé ọkàn ànábì ń bàjẹ́ púpọ̀ sallallahu alayhi wa sallam nígbà tí ó ń pe àwọn èèyàn yìí tí wọn ò gbà ṣùgbọ́n lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́run kúkú ti mọ iye ju ẹni tí ó gbà ó sì ti mọ ẹni tí ò ní gbà eléyìí lọ́lọ́run fi wá ń fi ànábì lọ́kàn balẹ̀ sallallahu alaihi wasallam ìpè rẹ̀ ànábì mọ́ dára rẹ̀ láàmú ká wí ní tiẹ̀ gbígbà wọn kò sí lọ́wọ́ rẹ̀ ọwọ́ ọlọ́run subhanahu wa ta'ala ló wà bó o ṣe wá wí wọn gbà ládàá rẹ̀ ò dínkù wọn ò gbà ládàá rẹ̀ ò eléyìí ni ó tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tó bá ń ṣe wáàsí ká sọ ní tiwa a ò sí fún láti tú láṣẹ ẹnikẹ́ni nítorí pé gbígbà yẹn kò sí nínú bó ṣe ń sọ̀hún bó bá wu ọlọ́run a sọ̀rọ̀ èèyàn á máa ṣe wáàsí nínú mọ́ṣáláṣí ń gbà míì tó sì ṣe pé ẹni tí ń gbọ́ wáàsí yẹn níta ni wáàsí ó ṣe láǹfààní ṣùgbọ́n ẹni tó jókòó tíyàn tẹ́ ìjọ ń wọra yín lójú báyìí ọ̀rọ̀ ń lè má ṣe láǹfààní so láfi lè mọ̀ pé ọlọ́run ọba ló ní ètò gbígbà kò sí lọ́wọ́ ẹni tí ń sọ bẹ́ẹ̀ sì ni kò sí lọ́wọ́ ẹ̀dá kankan eléyìí náà wà nú àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ọlọ́run fẹ́ ká kíyèsí nínú àwọn àyà tí a ń tú yìí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa in kana kabura alayka i'raduhum fa in istata'ta. فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء وسلم في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الجاهلين أبرات تما القرآن pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kọlọ́wọ́n ọba kó ṣọ́ wa níbi aburú ṣèitọ́ọ̀nù ó sì ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa ó ṣọ́ wa níbi àìdá iṣẹ́ ọwọ́ wa kó wá là wá níbi olórí aburú pátápátá òun náà ní ṣèitọ́ọ̀nù kọlọ́wọ́n bá kó là wá níbi ètí ẹ̀ kó sì là wá níbi ìtànjẹ ṣèitọ́ọ̀nù bisimilahi rahman rahim. bisimilahi tuntun ma alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé arahim ọba tó yẹ kójú ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá rí jọgbìn dé alkiyama ọlọ́run ọba ń dojú ọ̀rọ̀ kọ anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ni wa in kabura wa in kana kabura alayka i'raduhum. wa in kana kabura alayka i'raduhum. فإن استطعت أن تبتغي نفقا في الأرض أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى fala takunanna minal jahilin. ọlọ́run ọba ní wa in kana kabura alayka i'raduhum ọlọ́run ní tí ó bá lé pọ̀ lára rẹ tó bá kó dààmú bá rẹ ànábì i'raduhum kíkọ̀yìn sí tọ́lọ́run táwọn èèyàn wọ̀nyí ń kọ̀yìn sí tọ́lọ́run tó bá ń kó wàhálà bá ọ kàbúrọ̀ aịsakọ ṣakọ̀ àlẹ́yìká tó bá kó dààmú bá ọ tó bá ń bà ọ́ nu jẹ́ tó bá ń kó ọ sínú hílàhílò wípé àti gbọ́ àwọn èèyàn wa náà la pèpèpè tí wọn ò gbọ́ yìí ọlọ́wọ́n bá wá kíyèsí wípé ọkàn ànábì ò balẹ̀ inú rẹ̀ ò dùn wa Muhammad sallallahu wa sallam. ọlọ́ni wa in kana kabura alayka iraduhum tó bá ṣe wípé àìgbà wọn òun ló ń kóronú bá ọ tó bá ṣe pé àìgbà wọn òun ló ń kó dààmú bá ọ tó bá ṣe pé àìgbà tọlọ́run àwọn tá a ràn ọ sí òun náà ní nǹkan tó tóbi lẹ́mìí rẹ tí òjì ọwá fẹ́ mọ́ tó ń ṣe mọ́ ọlọ́run rí ànábì pẹ̀lú ṣe sí ẹ̀ ọlọ́run rí igbá ànábì látara pínú rẹ̀ òdùn nígbà táwọn tá a ran sí yìí pàápàá jùlọ àwọn tó súnmọ́ tí wọn ò gbà tọ́ lọ́hún. ọlọ́run wá fẹ́ fi yí ànábì sallallahu alaihi wasallam wípé èwo làbùrọ̀ banújẹ́ ṣebí gbígbà wọn kò sí lọ́wọ́ ẹ ntẹ̀yìn bá ní kápálé lérí lèyàn máa fọ́ sọ̀yà pé òun ó ṣe báyìí kí wọ́n gbà yẹn àkó ètò yẹn lérí ànábì lọ́wọ́ kó o wí oníṣẹ́ tá a rán ọ kódà ìrẹ́ ànábì tó bá wá gbìyànjú ọlọ́run ọba ní fáyínísítà tán àtà tó bá wá lágbára tó gbìyànjú tó sapá àǹtàbùtẹ́gì anáfàkọ́ ń fẹ́lẹ́ àrùtì bó o bá wọnú wo lẹ̀ lọ nafak ìwò tó bá gbẹ́lẹ̀ tó wọnú wo lẹ̀ lọ lédè pé káwọn èèyàn yìí ó mọ̀nà kò sí nínú agbára tá a fún ọ ò ní kápá lérí ẹ̀ àwòsúnlámà ń fi sàmà àbí tó o bá tiẹ̀ wọnú wo lẹ lọ kó wá wá àtẹ̀gùn kó gun sánmà lọ kó o fẹ́ lọ bá wọn wá ọ̀nà mọ̀ kó o gbá sánmà lọ báwo lọ́wọ́n bọ̀ ọ̀bá ní fi wọ́n mọ̀nà kò sí nǹkan tó lè ṣe tí wọ́n fi lè mọ̀nà. bó bá wá wọnú lẹ lọ ṣe wí abo ogun sánmà lọ ọwọ́ á lọ mú àmì kan tẹ́dá kan ò ẹ̀ rí wá bóyá tó bá hàn wọ́n bóyá wọ́n lè torí ẹ̀ gbà tọ̀ ọlọ́run níbo wọn ò ní gbà. wàlá ṣá Allahu lajanahum ala al-huda. ọlọ́run nítorí pọ́nà mọ̀ ọwọ́ èmi ọlọ́run ọba ló wà wàlá ṣá Allah tó lọ́run bá bá fẹ́ bẹ́ẹ̀ tó bá ọlọ́run lérí pé kí lajama'ahum 'ala al-huda ọlọ́run ọba ní kí gbogbo wọn kan sì parapọ̀ kan bẹ lórí ọ̀nà mọ̀ kó o tó sọ fún wọn wọn ó sì ti máa gbà kó o tó pè wọn wọn ó ti máa dáhùn ìbáṣepáwọ̀ ọlọ́run ọba afẹ́ bẹ́ẹ̀ àwọn ọba ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run fi sọ láàyè míì nínú alukur'an fún anabi muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run innaka la tahdi man ahbabt walakin Allah yahdi man yasha. rí ànábì ò lè fẹni tó bá wù ọ́ mọ̀nà kò sí nínú agbára rẹ kó sọ pé ẹni yìí mo fẹ́ kó mọ̀nà kó sì máa mọ̀nà walakin Allah yahdi man yasha ọlọ́run ọba lọ́ba tí máa fi ẹni tó bá wù ú pàápàá jùlọ sójú ọ̀nà Islam ló fi jẹ́ pé ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run kì í ṣe pé bàbá rẹ jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí ó wù mélòó mélòó lẹni tó jọ́ ọmọ ìmáàmù mélòó mélòó lẹni tó jọ́ ọmọ àáfàá tí ò torí rẹ̀ jẹ́ mùsùlùmí tó yẹ pé kèfèrí ló jẹ́ ìjẹ́ mùsùlùmí ìjọmọlẹ́yìn anábìwa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní máa fi ẹni tó bá wù mọ̀nà Islam bó bá sì wù ọlọ́run ẹni tó bá wù á ní ó ṣìnà ìsìnà yẹn náà yóò wà máa jọ lójú tán bá gbọ́ náà mọ̀ kalẹ̀ tí wọ́n bá gbé sìnà kalẹ̀ ìsìnà yẹn ni ó dá lójú ẹ̀ lọ́wọ́n bá fi ń sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam pé o ò lè fẹ́ ni tó wù ọ́ mọ̀nà. anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sapá anabi gbìyànjú púpọ̀ lérí pé kí ẹ̀gbọ́n bàbá rẹ̀ abu talib kó gba islam abu tọ́lìbì yìí òun ni bàbá ali bùn abi tọ́lìbì radiyallahu anhu abu tọ́lìbì yìí ọlọ́run ọba fún lọ́mọ púpọ̀ àwọn ọmọ rẹ̀ pọ̀ nínú dáadáa tánàbì ṣe fún ó ní pé ànábì mú ọ̀kan nínú ọmọ rẹ̀ ó mú sọ́dọ̀ kó máa gbọ́dọ̀ òun náà ní ali anabi muali sọ́dọ̀ láti kékeré láti lè fi ṣèrànlọ́wọ́ fún ẹ̀gbọ́n bàbá ẹ̀ nítorí pé ó bímọ pọ̀ kò sì ní owó lọ́wọ́ tó nǹkan anabi mú ohun ohun sọ́dọ̀ ló fà á ló fi jẹ́ pọ́dọ̀ anabi sallallahu alayhi wa a lè gbé láti kékeré ẹ̀gbọ́n bàbá anabi yìí ó fẹ́ràn anabi púpọ̀ sallallahu alayhi a máa dáàbò bò báwọn kèfèrí bá gbèrò aburú sànàbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ yóò nígbà yóò ní lóòótọ́ alẹ́mọ́ba ṣẹ̀sìn ti ń ṣe ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ ẹ ṣe níjàmbá alẹ́mọ́ba gbàpọ́ kan ṣoṣo lọ́lọ́run àmọ́ kì í ṣe pé kẹ́ ẹ fi sùtá ṣe wọ́n wá máa tijú ẹ̀gbọ́n bàbá rẹ̀ yìí mọ́ wọn èyí fẹ́ fi sùtá sànàbí sallallahu alaihi wasallam torí pé wọ́n ti mọ̀ pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ yóò nígbà kò sì torí ẹ̀gbà Islam oríṣiríṣi yìí ló wá wà títí títí ìgbà tásìkò tí ó jáde láyé wá ń súnmọ́ tó ń bẹ lórí ibùsùn àwọn èèyàn rẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ anábì náà ń bẹ pẹ̀lú ẹ̀ sallallahu alaihi wasallam wa ń sọ fún pé kó sọ gbólóhùn kẹlmà òun ó jẹ́rìí fún un níjọ́gbìn dalẹ̀ kìyàmọ̀ pé mùsùlùmí ni níwájú ọlọ́run ẹ̀gán bàbá anabi sallallahu alayhi wa sallam ó wù láti sọ gbólóhùn la ilaha illallah àmọ́ ń wojú àwọn yòókù rẹ̀ tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ ó ń tó bá pè ní tó ní kí n wí ni ìyẹn ò ṣòro ṣùgbọ́n àwọn tó ń wò yìí gbogbo wà láwọn yẹn náà ń sọ fún wípé atẹ́rọ̀gàb amilet abdulmutalib ṣe ọ fẹ́ fi ojú ọ̀nà ẹ̀sìn baba ńlá baba lẹ̀ nítorí ọmọ yìí òun ó tún wojú ànábì kò ní lè sọ anabi sá ń sọ fún pé kó sọ yóò tún wojú anabi kò tún ní lè rí wí sallallahu alayhi wa sallam ọlọ́run bá fi sọ fún anabi pé ah, ọmọ náà ni ìwọ ń fẹ́ kó gba islam ṣùgbọ́n kò kọ rẹ̀ ò sí nínú ọmọ àlìjẹ́nà innaka la tahdi man ahbabta. innaka la tahdi man ahbabta yahdi man yasha ọlọ́run bá fi sọ fún ànábì pé eré ànábì ò lè fi ẹni tó bá wù ọ́ mọ̀nà ọlọ́run ọba ní máa fi ẹni tó bá wù ú mọ̀nà látọ̀dọ̀ tiẹ̀ bọ́lọ́run bá wa lù ọ́ ní sábàbí ìmọ̀nà ẹnìkan ọlọ́run kan ló ń sábàbí ni ìwọ kọ́ ló fi mọ̀nà torí pé gbogbo ẹni tó ń bá sọ̀rọ̀ náà kọ́ ló ṣe gbà èyí tọ́lọ́run bá wa lù ọ́ ní sábàbí ó sọ fún ọlọ́run sì ní kó gbà ó bá wa ń ṣẹ̀sìn ó wá ń ṣẹ̀sìn dáadáa kò sí fàárí kankan fún ọ lérí ẹ̀ kì í ṣe bí kọ̀rọ̀ wá délẹ̀ kọ́ wá ní tí ì bá ṣàwọ̀ àwa la Islam gbólóhùn tó sọ yẹn òsì ti bara rẹ lẹ́sìn jẹ́. walakinna Allah yahdi man yasha. ó ti fi gbólóhùn yẹn ó fi bara rẹ ní ládájẹ́ níwájú Ọlọ́run torí pé gbogbo ẹni tó sọ fún náà kọ́ ni wọ́n ṣe gbà bó bá wọ Ọlọ́run Ọlọ́run ló lè ọ ní sábàbí ìmọ̀nàfẹ́ nìkan kì í ṣagbára rẹ bánabi ṣe wá sọ fún ẹ̀gbọ́n bàbá rẹ tó yìí ọmọdé kan wá ń bẹ ọmọ yahudi ọmọ yìí a máa wá bá anabi ṣeré ṣùgbọ́n bàbá rẹ̀ yahudi ni bàbá ẹ̀ anabi wá rí i pé òun ò rí ọmọ yẹn anabi wá wọ́ ọmọ yìí lọ sallallahu alayhi wa sallam gbàtà anabi délé ẹ anabi béèrè lọ́wọ́ bàbá ẹ ọni ah ó rẹ ni ó ní ojú orí anabi níbo ló wà ó ń bẹ lórí ibùsùn gbàtà anabi wà wọlé tó lọ wọ ọmọ ọ̀hún anábìrì pé àìsàn ti ń ṣe yẹn ó súnmọ́ kó mẹ́mí ẹ̀ pẹ̀lú bánàbì ṣe bá anábìrì wa ń sọ fọmọ náà wípé kó la ilaha illallah yàwó ọmọ yahudi ni anábìrì ní sọ la ilaha illallah ọmọ yẹn wá ń wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ tó ní kó wí bọ́mọ yìí sọ gbólóhùn la ilaha illallah famat ó sì kú. wàhálà dùn mọ́mí ìrora rúdí. أدرك صحبا من النبي كانوا بنا شهداء حقا على الأرائك ينظرون على الأرائك ينظرون كم رأينا من لم يصلي ولم يصوم في الأولين لكنهم سعدوا أخيراً وحسبوا في صالحين كما رأينا من لم يصلي ولم يصم في الأولين لكنه سعيد آخرا وحسب في صالحين منهم حبيب النجار يدعون يا قوم اتبعوا ورجل مؤمن بغافر وامرأة فرعون ذي فتون كانوا منا سعداء حقا على الآراء àfáàní ká máa rọ àìnà mélòó mélòó làwọn ènìyàn kan tán lólé ayé máa ń lámì òsọlé wa lámì àsúmúfílà wàlíìn àràkọọlẹ pé wọ́n kírun àìsìrákọ̀ ọ̀lẹ́ pé wọ́n gbàwẹ̀ lákínà òhun sáàìdò àkhírà bẹ́ẹ̀ sì ni orúkọ wọn sì ń bẹ nínú ẹni tó ṣoríire níwájú ọlọ́run àpéjú orú ẹni tó ṣe wípé gbogbo ìṣẹ̀mí ayé ẹ̀bọ ló fi ṣe ọwá kù sáátà tí ó dá ẹ̀ láyé ọba sọ la ilaha ọparí okùnfà ìyẹn làfa ń tọ́ka sí ń bì pé ká máa ń rọ àyìnà kí lọ́lọ́run ọba ò lè ṣe. من لم يصلي ولم يصلي في الأولين لكنه زيد أخيرا ومسلم في صالحين ìwọ máa rí i pẹ̀lú ìlànà tó wà ó sì ti máa dájọ́ ọmọ náà lé lérí nígbà tí ò ti kú lóbi jẹ́ pé ẹnu ẹnikẹ́ni ò gbà láti sọ pé ẹnìkan ọmọ náà kódà kó máa bọ̀ sábàá yìí akálàṣe èèyàn lè sọ pé tó bá kú lérí ìṣesí ọmọ náà ni ṣùgbọ́n kéèyàn wá sọ gbá pé ọmọ náà lẹ́ni ẹnu èèyàn ò gbá ó lè kù sáátà tí ó fà yélẹ̀ kó sì jẹ́ pọ́lọ́ wọn bá ti fowókọ rẹ̀ ti wà ní ọmọ àlìjẹ́nà mọ́lámi ò sọ lé lẹ́mi ẹ̀sùnmù fìlà àwọ̀wálé nínú àwọn tó ti ṣáájú mí ń bẹ wọn ò kírun wọn ò gbàwẹ̀ lákínà hùn sáyẹ̀dọ̀ wa. ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí orúkọ wọn padà wà nínú olóríire wáhúṣe bọ́n minhum habibun najar yad'un arákùnrin kan ń bẹ wọ́n ń pè ní habibu najar ìyẹn ń bẹ nusuratu yasin gbàtọ́lọ́wọ́n bá rán ànábì ọlọ́nkan àwọn méjì ó rán wọn sí ìletò kan Kọ lọ sọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn àwọn ànábì ọlọ́run ọba yìí wọ́n sọrọ sọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn wọ̀nyí àwọn èèyàn yìí ó gbà ọlọ́run tún rán nìkan wọ́n pé mẹ́ta nígbà tó yá wọ́n bá ní ẹtì ẹ̀ kó gbogbo àwọn ànábì ọlọ́run yẹn tì wọ́n mọ́lé wọn ò gbọ́rọ̀ wọn ṣùgbọ́n nìkan wá ń bẹ nínú ìlú yẹn wàjá amina aksolmadina ti rọ́jò ló ń yá sáà قال يا قوم اتبعوا المرسل òun kàn ó O bó ṣe wá èèyàn rẹ nìyẹn ya قوم اتبعوا المرسلين àwọn èèyàn yìí ẹ ká tẹ̀ lọ́rọ̀ wọn ṣé wọ́n sọ pọ́lọ̀ ní ká sì ní á ṣe tiwọn òdo tó sọ náà nìyẹn tó náà n táwọn ènìyàn gan wá ní ga ka ṣe gan kò tí ì ṣe ẹnu kó kàn sọ fáwọn èèyàn rẹ̀ wípé ẹ ká ṣe táwọn èèyàn wí bá gbogbo ìwọ nìkan lọ́wọ́ tọ́mọ̀ pé dáadáa ni wọ́n ń sọ wọ́n bá pa ní kété tí wọ́n pa tán ọlọ́run ọba wa ń gbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lẹ́yìn ikú rẹ̀ ọlọ́run wa gbé wa nú alukur'an ó wá ń sọ pé ya laita qaumi bima ghafara li rabbi waja'alani minal mukrimin ìbáṣepọ̀ àwọn èèyàn mímọ́ bima ghafara li rabbi bọ́lọ́run ti forí àwọn ẹ̀ṣẹ̀ mi jì mí àjọjọ ń ṣe pálapàla tẹ́lẹ̀ ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ yẹn ó sì ti sọ mí di ẹni àforíjì bí má gàfara lè rọ bí ìwàjà alani minal mukram ọlọ́run sì ti sọ mí di ẹni àpọ́nlé ìyún nígbà tó fayé lẹ̀ ọlọ́run wá sọ dẹni ó dẹni àpọ́nlé orúkọ ẹni ẹni ń pè ní habibu najar ìyẹn la fa ń sọ wípé minimu habibu najar yadé. يا قوم اتبعوا المرسلين ورجل مؤمن بغافر وامرأة فرعون ذي فتون كانوا من السعداء حقا wa rajulun mu'minun bi ghafir nínú suratu ghafir rajulun mu'min ọkùnrin kan tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́yà túmù ìmánà ó fi ìgbàgbọ́ rẹ̀ pamọ́ ó náà sọ fáwọn èèyàn rẹ̀ wípé ẹ tẹ̀lé tó jíṣẹ́ Ọlọ́run ọba ń sọ wọn mú un náà wọn pa ìyẹn làfà ní wa rajulun mu'minun bi ghafir atarákùnrin kan náà òun náà kan sọ̀rọ̀ ni wọ́n sì pa ó sì dọ̀mọ̀ àlùjánnà náà wàmúratò fìràhún àdè fòt ìyàwó fìràhún nítorí náà sọ ni wípé ìrẹ fìràhún ọ̀rọ̀ tí musa ń sọ yìí ẹ jẹ́ ká tẹ̀lé fìràhún lẹ́nu ẹ ọ̀ya ẹ̀mú ẹ̀kan má gbélé bùkẹ́ pa wọ́n sì pa ẹnu wípé ó ń gan òkírun kò sí nǹkan ṣùgbọ́n ẹnu wípé ẹja tẹ̀ lọ́rọ̀ anabi musa nítorí sọ nìyẹn fìràhún sì nìkan lọ pa wàmúratò fìràhún àdè كانوا منا سعداء على الأرائك ينظرون على الأرائك ينظرون ti Yahudi tá a wá ń sọ afa tọ́ka sí náà ọmọ Yahudi tánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam tó lọ bá tó kó gba Islam ọmọ Yahudi wò kírun kò sí nǹkan kan ẹnu pa anabi ó fẹ́ fàyè anabi sọ kó sọ ó sì rí sọ wàwàlà dùn múmínú yahudi. adaraka sọ̀rọ̀bá mina nàbí kanu mina sọ àdáyé àpá àlàlẹ́ ara ìlú àndòrònà àlàlẹ́ ara ìlú àndòrònà. wàwàlà dùn múmínú yahudi ọmọdékùnrin kékeré tọjọ́ ọmọ yahudi òun náà di mùmíní adaraka sọ̀húbátà mi nàbí ó náà padà di ó padà di sàábé nítorí pé definition sàábé ó náà ni gbogbo ẹni tó rà nàbì tó sì gbà nàbì gbọ́ tó sì kú lérí ìgbàgbọ́ ọ̀hún ló fi dẹ́pọ̀ ọmọ yẹn náà nínú àwọn sàábé ló wà kò kírun kò gba àwẹ̀ ṣùgbọ́n ẹnu wípé gbà tó fẹ́ fa ayé lẹ̀ ó gbà nàbì sallallahu alaihi wasallam ìyẹn nìkan kọ́ nàjáṣí ọba habasha òun náà kírun kò sí kankan ẹnu wípé ó gba iṣẹ́ táwọn mùmíní gbé wá sílùú ẹ̀ onú níta ẹ̀sọ́ yẹn ò tọrọ ni òun gbàgbọ́ òun ló fà á lọ́wọ́ jẹ́ gbígbà tí ọba habasha fàyè lẹ̀ ànábì kírun sí la ní Madina sọláàtú lọ́gà yìí so ló fi jẹ́ wípé gbígbà tọlọ́hún àìmọ́gba tọlọ́hún gbogbo ẹ̀ ọwọ́ ọlọ́hún ló wà ló fi wá jẹ́ pé èèyàn jẹ́ mùsùlùmí ìyàwó jẹ́ mùsùlùmí gbogbo àwọn ọmọ náà jẹ́ mùsùlùmí kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni tọ́lọ́run bá fi àdánwò oru bẹ́ẹ̀ kàn kì í ṣe pé kò mọ́ ṣe ẹlòmíì máa ń bẹ tó ṣe pé òun náà kúnra sábàbí ṣùgbọ́n gbogbo ẹ̀ náà lọ́ọ́ ọmọ forí sọ bọ́lọ́run bá ṣe ni yóò máa jẹ́ ṣùgbọ́n nìkẹ́ni tó bá nírú bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àgbùdọ̀ jákàn torí pé mélòó mélòó lẹni tó ti ságbó lọ tẹ́lẹ̀ tó padà wàá mélòó mélòó lẹni tó sì ti já afá ńlá lẹ́ni tó padà wá tún di pé òun ló padà tún ṣìnà ọlọ́mọdé ara padà sí burú so jẹ́ pé a máa bẹ lọ ní gbogbo ìgbà gbọ́dọ̀ ihdina siratal mustaqim ọlọ́run ojú ọ̀nà tá a wà yìí ọlọ́run dákun máa fẹsẹ̀ wa rinlẹ̀ ńbẹ̀ àdánwò tí báyàn tí yóò fi wá sọ pé eléyìí kì í tún sọ̀nà mọ́ ọlọ́run kó ṣàánú wa lérí ẹ̀ ọlọ́run ọba ń sọ lásọ fọwọ́ gbáyà fáànàbì pé kò sí iṣẹ́ tànàbì ńbẹ̀ kò sagbara tiẹ̀ ń bẹ̀ lérí káwọn èèyàn ó mọ̀nà ọlọ́run ọba sọ pé wá ń ká kábùrọ̀ alẹ́ ìka ọ̀dọ̀ tí àìgbà àwọn wọ̀nyí ìkọ̀yìn wọn tó bá ń bà ọ́nú jẹ́ ànábì kábùrọ̀ alẹ́ tó bá lè lára tó bá ń fọ ọba ọlẹ́mì látara pé wọn tiwa ni kó o sọ ó sì gba ládá ṣùgbọ́n gbígbà yẹn kò sí lọ́wọ́ rẹ ànábì ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́n ó gbúdọ̀ wá torí ipò fẹ́ káwọn èèyàn ó gbà kó o tó wá ṣe lọ ó fẹ́ káwọn èèyàn ó gbẹ̀sìn ìtọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ lọ́wọ́ fi ń pèpè ta lọ́rùn ọlẹ́yìn ṣebí kò sọ ní tiẹ̀ gbígbà yẹn kò sí lọ́wọ́ ẹ bó bá wu ọlọ́run Islam fi yàtọ̀ sí gbogbo ẹ̀sìn tó kù àwọn míì ń bẹ bókànràn kan sa nǹkan lu ọ lórí kan rí ọfà wọn ò ṣe bókànràn kan fi nǹkan nu oúnjẹ fún ọ lérí pé kó o lè máa lọ ilé ìjọsìn wọn wọ́n gbìyànjú ẹ̀ ṣùgbọ́n nínú Islam la ikraha fìtì kò sí jẹ ní pàmbẹ̀ ká wí ni gbogbo ẹni tọ́lọ́mù bá ṣe tán tó fẹ́ẹ́ fi mọ̀nà ọlọ́run yóò sì gbáàyà rẹ̀ payá fún mọ̀nà ọlọ́run bá fi ń sọ fún anabi pé fáyín ní sátán tá à ń tẹ̀bí kan ń fi la àrùn إن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية ولو شاء الله لجمعهم على الهدى فلا تكونن من الكافرين فإن استطعت ترى النبي بالك بينجو lérí ipò ọ̀fẹ́ kí wọ́n mọ̀nà kó wá gbìyànjú antaptagi anafakọ́hún filardi kó wá gbẹ́ ìwò lọ sínú ilẹ̀ nítorí ipò ọ̀fẹ́ kí wọ́n mọ̀nà kó wọnú wo lẹ̀ lọ láti lọ mú iṣẹ́ ìyanu tí wọn ò rí rí láti lọ mú wa bọ́yá tó bá mú jáde fún wọn bẹ́ẹ̀ wọn á jẹ́ torí ẹ̀ ṣètò ọlọ́run ọlọ́run níta bá ti kọ́ pé wọn ò ní gbà wọn ò ní gbà àwòsólámọ́n fi sàmà àbí kó tiẹ̀ wá lọ wá àgùngà àgàsọ kan kó o wá gùn lọ sí sánmà láti lọ mú iṣẹ́ ìyanu kan wá láti lè fi hàn án kan bá látara pé gbogbo ìrìn àjò tó rìn yẹn o fẹ́ lọ mú àyà àmì wá fún wọn bóyá tí wọ́n bá ra wọn àmì yẹn bóyá wọn jẹ́ṣe tọ́ ọlọ́run ọlọ́run ọba ní kì í agbára rẹ̀ ò sí mbẹ̀ bó mu wá náà wọn ò ní gbà torí pé kò sínú àkọọ́lẹ̀ pé wọ́n ó ṣe tọ́ ọlọ́run kí ládàá tiẹ̀ lè pọ̀ láfi ní kó máa wí ìwọ máa gba bó bá ṣe ń wí sí. Si ese tí wọ́n sì máa leri lérí bó ṣe ń wí fún wọn ó ti ń di àwíjàre lé mi ò gbo èyí ò ní síbẹ̀ mọ́ sì wà. naam. wọ́n ṣá Allahu lajama'ahum 'ala al-huda. ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run fún èyí tó ń ṣe ọlọ́run tó o sì ń gbogbo tó yẹ pé tí wọ́n lọ́lọ́run ò fẹ́ yẹn ibẹ̀ náà ló mú mu rárá sí ẹni tí ń wí kò dín nǹkan kan kù nínú ládàá tiẹ̀ òun máa gba ládàá lọ́dọ̀ ọlọ́run ó tún ń ṣe ìkọ́ mọ́tòlẹ́ ọjà lé ọ lérí àwùjáre ni tó gbẹ́jọ́ pé ní alikiyama ọlọ́run ó bí ọ léèrè pé ṣé wọn ò wí fún ọ ni àfa làgbàjá wí èyún ó tún fi kún ipò onítọ̀ níwájú ọlọ́jọ́ pé alikiyama wípé wí ṣùgbọ́n ìgbà tiẹ̀ yẹn pó wí fún ọpọ́ ọgbà yẹn ìyà rẹ tún di púpọ̀ níwájú ọlọ́run lọ́lọ́run bá fi ń sọ fún òjíṣẹ́ rẹ̀ wípé wà lọ́hún ṣáàlọ́hún lajà máàhùn alàlù tó bá wù ọlọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ tó bá wù bẹ́ẹ̀ tọ́lọ́run ọba bá fẹ́ bẹ́ẹ̀ lajà máàhùn alàlù hùdá gbogbo èèyàn láyé ni ó bá jẹ́ mùsùlùmí gbogbo èèyàn ni ó bá wà lójú ọ̀nà mọ̀ ló fi pé kan wá sọ pé ẹ já jòkó ká ṣèrònú lórí pé títí ya two thousand and gbogbo ọmọ nàìjíríà ó ṣe di mùsùlùmí ọrọ dìndìnrín nìyẹn fàmínkùn káfíró fàmínkùn mọ̀mẹ́nu kò síbẹ̀ fẹ́ ṣe kẹfẹ́rí ó wà ó wà ṣùgbọ́n kí á ah, àdúgbò tí mo tiẹ̀ gbé tí a sún mi àwọn tí èsì mùsùlùmí tún wà ń bẹ̀ ò ṣe ní mọ́ wà ń bẹ̀ ah, ìwọ tó bá jẹ́ mùmìnì tọ́lọ́n bá ní o máa ṣe o máa ṣe àbọ́lọ̀ ń ṣe fẹ́ kí tí wọ́n rí tó bá sì wù ọlọ́run ẹni tó ń pè ń kèfèrí lé lórí tún lè dọ́lá kó di mùmìnì. ọlọ́run ọba ni wàlẹ̀ ọ̀ṣà aláhùn bó bá wù ọlọ́run ọba bẹ́ẹ̀ lajama'ahum halal huda àbápa gbogbo wọn papọ̀ lérí ìlànà tó mú wá lójú ọ̀nà mọ̀ gbogbo wọn bá sì máa jẹ́ bàbá fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n a fẹ́ bẹ́ẹ̀ nínú ìlànà tiwa a fẹ́ kó rí bẹ́ẹ̀ bọ́lá ń ṣe wá sọ yẹn ìyẹn ò sì tún wá ní ká má ṣe wá sí torí pé lómiì tí wọ́n máa ń bẹ atúnṣí gbọ́yé èwo ni wá sí èwo làbúrò tó ṣe wá sí mọ́ nígbà tó lọ́nà àkúsọ pé òun kúkú fẹ́ káwọn kan jẹ́ kèfèrí so èwo làbúrò mọ́ ṣe wá sí àà àtún gbúdọ̀ mọ́ ṣe wá sí ó dàbí ọ̀rọ̀ kádàrá àtàdúrà ni nígbà tí kádàrá ti gbẹ èwo lọ́la àdúrà ṣíṣe àà ó tún gbúdọ̀ mọ́ ṣe àdúrà nítorí kóríire wa ó bá lè pọ̀ àìmọ̀ ọlọ́run lè lò ọ́ ní sábàbí ìmọ̀nà ẹlòmíì nígbà tí wọ́n sọ ọlọ́run bá ní kí sísọ tó sọ yẹn kó dòdòdò nínú gbáyà rẹ̀ ọba gba Islam ìwọ bá sọ oríire látara ẹ̀ látara ntọ́lọ́run ti fẹ́ ṣe tẹ́lẹ̀ ọ wá lò wọ́ ní sábàbí dáadáa kóríire wa ó bá lè pọ̀ náà náà fi ní ká má dákẹ́ ká má ṣe wáàsí ká má wí ntọ́lọ́run ọba fẹ́ nìyí ìtọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ ni ìtọ́lọ́wọ́n fẹ́ ká ṣe ní ìtọ́lọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ ká ṣe ní bá a ṣe wá ń wí náà ní ládàá ó máa pọ̀ sí ṣùgbọ́n yẹn ò ní ẹni tọ́lọ́wọ́n bá ti ní yóò sọnù kó má sọnù bẹ́ẹ̀yàn bá ti wá ní ẹlẹ́mì lórí dáwà ìwọ̀nba lè yóò banújẹ́ mọ́ nítorí pé a máa dùnyàn kọ́ ọ mọ́ ṣe wá sí lọ́sàn ṣe wá sí lóru káwọn yẹn mọ́ wa gbà ìyàwó ìwọ sá máa sọ tiẹ̀ lèyàkédéyà amúra nǹkan náà máa fọ gbogbo ẹ ọlọmọ àforí sọ bọ́lọ́run ṣe fẹ́ kórìí ni èyí táwa náà ń ṣe léni sọgbọn wa ni jẹmọ ìwọ náà wo bọ́lọ́run ṣe tó ọ̀rọ̀ rẹ lórí ìjẹ mùsùlùmí bó bá fẹ́ tó bá mi kò ṣòro fún ẹlòmíín bẹ gbogbo ẹ̀kọ́ tó kọ́ láyé sukù kiri lọ kò sí gbogbo orin eh, sop tí ó mà kódà ẹlòmíín gbara olúwa dánwò ní catholic school ẹni tó bá lọ prime school prime school lákùlù táwa wáyé <laughs> tí ìbá ṣe pé èèyàn bá wá láti inú ìdílé tó lágbára èèyàn ò gbàrọ̀ kò sí lórí bí sin gọ́ọ̀mù báyìí ló ṣe máa rí yóò máa wù yẹn jẹ ṣùgbọ́n téèyàn bá rántí ilé pé ah náà bá sọ nílé pé mo ṣe báyìí àìmọye àwọn tí wọ́n jẹ́ nínú àwọn tààjọ́ ọmọ mùsùlùmí tẹlomi ti ti dà fún àlẹ́ mi ẹlòmíì sì ń bẹ tóun náà jẹ níjọ́ náà tí ò padà sínú ìsìláàmù dè ní mọ́ ẹ wo ìrìn ẹlòmíín sì ń bẹ gbogbo iléèwé tó lọ pátá iléèwé mùsùlùmí ni kódà ó tún lọ ilé kéwú kò sì torí ẹ̀ jẹ́ mùsùlùmí lẹ́nìí ẹlòmíín sì ń bẹ kúfúrù ní òòrè dàgbà ìyapa àṣẹ ọlọ́run ọba ni ó fi dàgbà àdúgbò tó gbé àdúgbò ìyapa àṣẹ ọlọ́run ó gbé bàbá bẹ léèrè pé ah lágbájá àdúgbò yìí náà ló ṣe ló ti dàgbà ni subhanallah ọlọ́run bá màmá ṣe yóò ti dàgbà káwọn òbí rẹ̀ ó tó mú wálé kò sí nítorí ẹ̀ ṣe tọ́lọ́hún gbogbo àwọn nǹkan wọn yí àdìtú ni bọ́lọ́run bá bọ́ tó tiẹ̀ bó ṣe tó yìí kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba fi ń sọ fáwọn kèfèrí ìlú àwọn mùnáfìkì audubilayi mina shaitan rojim ọlọ́run ọba nírẹ̀ ànábì sọ fún wọn kú látàmúnú aláìyá ìsìlámù kún balẹ̀ láòyàmúnú alaykum an hadakum lil iman suratul hujurat ọlọ́wọ́n bá ní rẹ̀ àwọn munafik àwọn tó ń ṣe gba islam wọ́n wá ń bẹ̀rẹ̀ sí ní ṣèrègùn lánàbì lérí wípé ah, tí ìbá ṣe pàwọ́ tá a gba islam só lérò lẹ́yìn ni ìbára náà là ń kọ́ lọ́wọ́ tí ìbá ṣe pàwọ́ tá gba islam sọ̀rọ̀ ẹni pè ní ọlọ́run láwọn wọ̀nyí wọ́n ń ṣèrègùn síra ànábì lérí pé wọ́n gba islam. ọlọ́run ní rẹ̀ ànábì sọ fún wọn ẹnu yóò gbà láti máa ṣèrègùn lánàbì lérí látara pé gba islam kò sí tánàbì fẹ́ benefit ń bẹ ẹlòmíín wá ń bẹ arákùnrin kan kan nígbà yà wà ní. Ni mo wà ní Zaria ní Ahmadu Bello University ẹni yẹn ọmọ Ìgbò ni wọ́n wá mú wá ó gba Islam wọ́n wá mú káàkiri mosque ṣẹ́yìn mọ̀kí stúdẹ́ǹtì ó wá bọ́ sásìkò exam tí ò sówó tóníkàlùkù ti wà ní ọ̀sẹ̀ gbẹrẹ fún so àníyàn tó ń ní ni pé òun ò rówó gidi àwọn èèyàn dáwó tó pọ̀ fóun nígbà àwọn èèyàn wá dá gbogbo owó tán dá gan bí a tó two thousand naira bàtà wa kó yẹn fún ó lóun fẹ́ dúpẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn bẹ́ẹ̀ bóun ṣe wà òun mọ tó ń wọ́ọ̀tì nígbà tó ń wà nínú ẹ̀sìn kiri yó wọ́n gbé mọ́tò fún wọ́n ṣe kí ni wọ́n kọ́lé fún nítorí táwọn mùsùlùmí fi ń lù ṣèyàn nìyẹn ọba bẹ̀rẹ̀ sí ní báyìí sí ńlá gbogbo wa mo ní sọ ah, oh, fún mi ẹ fún mi máìkì mo wá ká àyà yìí yamununa aleika an aslamu. bọ́ ọ gba islam ọgbà fẹ́lẹ́ dẹ̀ ni bọ́ ọ bá kírun wọn mi ní gbalada kankan nínú irun tó kí bó o sì ṣe islam orí ibú ara rẹ náà ni àyẹ̀wò wa ní kọ́ ọmọ padà sínú ibi tá a ti gbé mọ́tò fún ọ láyà dúró náà ṣe àn ìyẹn ò kankan kún nínú islam àwa torí pé ọgbà islam ká jẹ gbèsè àbí àtòrí pé ọgbà islam ká lọ jalè ṣèbí orí ara rẹ náà ló gbà fún yàmúnú aléka ni asilamu yàmúnú na aléka ni asilamu ọlọ́run láwọn mùnàfíkì wọn máa ṣèrègùn lánàbí lérí látara apá wọn gba islam ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn. ẹnu yín ò gbà láti ṣèrègùn lémi ànábì lérí lérí ipa ẹgbà islam. àdéhùn yẹn mọ̀ nù alẹ́ ìkùnmọ̀ àdéhùn àdéhùn lè rí tún ọlọ́run ló lẹ́tọ̀ọ́ láti ṣèrègùn léyìn lórí pòun fi yín mọ̀nà ẹnu yóò gbá láti ṣèrègùn tó bá yẹ pé lódodo lẹ́gbà fọlọ́run so látara àdé àṣepàjẹ́ mùsùlùmí yẹn kì í àṣẹ fífọ̀fẹ́ nìkankan pọ̀ jẹ́ mùsùlùmí ò ṣe fọ́fọ́ fáwọn òbí rẹ pọ̀ jẹ́ mùsùlùmí ò ṣe fífọ̀ fún yàwó ò ṣe fífọ̀ fọ́kọ oríire tiẹ̀ ni lẹ́ẹ̀fì obìnrin mùsùlùmí bóyá èdè àìyedè ṣe ẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ yọkàn mú nìkọ́ọ̀bù rẹ̀ yọba yọ gba nìkọ́ọ̀bù rẹ̀ ṣé òun ló ṣé òun kọ́ ló lò fún ni lẹ́bàá rẹ̀ lómi ìlẹ́yìn ẹni títí ń borí dáadáa tẹ́ lẹ́bàá rí nọ́ọ̀bà lọ wọ níkà nọ́ọ̀bà yóò tún wá máa rìn gbábi àdúgbò ọkọ yẹn kọjá yóò máa rìn káàkiri ẹni kí ló dé ẹ aṣọ òṣì yẹn mo ti kó fún ọ láàyè la yàmùnú náà alẹ́ ká náà sílámù ta ní ṣèrègùn sí ìgbà tó lò ó ta ló bá pinnu ládàhùn ṣe fóun ló ní ìgbà tí ò sì ló mọ́ orí ibú yẹn ta ló dání so ló fi jẹ́ wípé gbogbo téèyàn bá ń ṣe tó àníyàn rẹ torí ìtọ́ lọ́hùn o lè yàn fi ń ṣe kó o sì tún wá máa dúpẹ́ gbogbo ọlọ́run ọba ló fi nǹkan yẹn mọ́ bọ́ bá tó ọ̀rọ̀ rẹ bá mi náà kò sí ní tó ṣe tó bá tó bá mi kò sí ní tó ṣe wàlá ó ṣe Allahu bó bá wu ọlọ́run ọba bẹ́ẹ̀. wàlá ó ṣe Allah bó bá wù ọlọ́run ọlọ́run lè ní kí gbogbo wọn pátá kí wọ́n máa bẹ lórí ọ̀nà máa kúnná nàmínà ẹ̀ljà ọlọ́run wá dojú ọ̀rọ̀ kọ ànábì pé fàlàtàkùn nàmínà ẹ̀ljà ìlí májọ́ kan nínú aláìmọ̀kan wà nábì kí ni di tọ́lọ́run fi ní kánábì mọ́jà aláìmọ̀kan má ṣe ṣe ẹni tọ́rọ òye akílọ̀ ń banújẹ́ sí ṣe bó o ti mọ ètò àwọ̀ ọlọ́run pé kì í ṣe gbogbo èèyàn náà ni ó jẹ́ mùsùlùmí fala takunanna minal jahilin má wàá torí pé wọn ò gbà yẹn kó ṣìwáwú má wàá torí pé wọn ò gbà yẹn kó wá fi tọ́lọ̀ ibi tọ́lọ̀ ni ó dúró sí kó wá kúrò ń bẹ̀ ẹlòmíì ń bẹ pé ah bàbá sì ṣe lójú lásán tẹ́ gbà apàwọ́dà so lónìí gbà ni apàwọ́dà fún ọ ah, fala takunanna minal jahilin. nígbà ọfẹ fẹyàwó tó lọ tọrọ obìnrin táwọn òbí rẹ sọ pé ó wú àwọn láti fọ tọmọ lòun ọfẹ ọ wò mí dáadáa pé mo yìí <laughs> kékeré la fẹ́rẹ́ kéré bó ṣe rí mi yìí iyọ̀ <laughs> dùn mo rí yìí atọ̀ ọba àdán àní mi ọ̀fẹ́ yín ọ̀fẹ́ mi ọ̀dà ọba sa nǹkan lù tọ́ba ti sùn ìwọ ni ó máa ń lálàrí bọ́ bá gbé dígí ìwọ lọ́mọ ranjú mọ́ níbẹ̀ ọlá àtúlá àpàpàǹdodo orí ibú ni orí ibú ni kò sì ya dúró rẹ níbi tọ́lọ̀ àìmọ́ fi gan bí oríire ni fún ọ wàá fa gidi fẹ wàhálà wàá ń rí lórí wàhálà lọ́wọ́ àdìgbé kẹ́ ẹ máa forógùn lera yín kiri àdúgbò kí fìtínà ó máa ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àdánwò ni lọ́lọ́wọ́n bá fi sọ fún ànábì tí wọn ò bá gbà fi wọ́n lẹ̀ wàlá àtàkùnà nàmínà má ṣe jọ kan nínú ẹni tí ó wùwà ìmọ̀ kan lórí pàwọn èèyàn gbá tọ́lọ́hún ló fi jẹ́ pé wà ìmọ̀ kan ní ẹ̀wà alẹ́ ń ja jihad ní chọ́ọ̀chì tí wọ́n ti ń ṣe ìjọsìn wọn jẹ́jẹ́ wọn ẹ̀ lọ ju bọ́ǹbù síbẹ̀ ṣẹ́sìn nìyẹn wàlá àtàkùnà nàmínà ta ló rán yín léyìn òun. ṣé jihad nìyẹn àbí ìfẹ̀mí àwọn èèyàn ṣòfò lọ́nà àìtọ́ ọlọ́run ọba kan pámọ́ ẹ̀ṣẹ̀ kéèyàn ó gbẹ̀mí ọmọ làkejì ọlọ́run ọba ni wala taqtulu nafsalati harramallahu illa bilhaq anafs alifu alam gbogbo ń jẹ́ mi pátá kò gbọdọ̀ tọwọ́ bọ́ yálà ẹ̀mí mùsùlùmí ni yálà mùsùlùmí ẹ̀mí pọ̀ kódà èyí tí ń bẹ lára ìrà àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́mọ mi òun ni ló fi jẹ́gẹ́ bẹ́ẹ̀ bá pín ọmọ ènìyàn kalẹ̀ ẹ lè rẹ́ mi bẹ̀ ẹ lè rọ́kàn ẹ lè rẹ́ dọ̀ ẹ lè rí gbogbo ṣùgbọ́n tí ń jẹ́ mi gan àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́mọ mi mọ́sìn mi máa ó parí so látara adé eléyìí kẹ́nìkan wá jẹ́ sábàbí kẹ́mi ọmọ làkejì ó bọ́ ẹ̀ṣẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run ọba ni a pa wá fi ọsìn lọ ta ló sá lọ́rùn ọ ta ló ní ọpá lóbi jẹ́ pé jọ́gbìn dàlí ẹ wá wo iye ẹ̀mí tó ń sọnù lórílẹ̀‐èdè yìí ẹ wo iye ẹ̀mí tó ń sọnù ẹ̀mí kan lásán nínú sẹ̀ríà ọ̀ràn ni ó ṣèèṣì gan ọ̀n dráìfù lọ kọ́lọ́n kó máa fi sọ rẹ̀ sọ wa ọmọ kan bá jánà láì mà tó o bá pa ọ̀daràn nínú sẹ̀ríà. No lóòótọ́ wọ́n rẹ́sẹ̀ rẹ̀ fi múlẹ̀ pé ọmọ ó ṣèèsì ni ṣùgbọ́n ò lọ lásán nínú ṣẹ̀ríà lẹ́yìn ìgbà tó o bá san owó ẹ̀mí tán ó tún wá gba àwẹ̀ odidi oṣù méjì láti lè fi gbé ẹ̀ṣẹ̀ yẹn kúrò lérí rẹ̀ níwájú Ọlọ́run ó mọ ó ṣèèsì ni àwa ń bèlè ntà ẹni tó fojú lẹ̀ ó pàdé ọmọ làkejì oní ó mú wá ó gbowó ó sì tún pa á lóbi jẹ́ péjọ gbèndé alikiyama yẹ ọmọ alikiyama ti la máa ló ń wàlá wàlá dùn wàlá àbùká wàlá ọmọ. jama bẹ́ẹ̀ yóò bá bẹ̀rù nǹkan kan kó bẹ̀rù ọjọ́ gbèdé alikiyama mo sọ ń jọ kanu mọ́tálásí mo ní a ah, kọ́ mo lè tó wọ àlìjẹ́ yóò ṣe torí pé àìmọ iye nǹkan oní kò sẹ́ni kódà kí nǹkan rẹ yóò kéré tán bá gbé lọ yóò dùn ọ́ ọmọ ṣèṣe kó rẹ́ni tó gbé kó gbà padà ní ìgbọ́n ò rí mọ́ ṣùgbọ́njọ́ gbé dalẹ̀ kí á mọ̀ ó padà rí ẹni tó wáá ṣe pé ní tó fi lu ayé ó gbé dúkìá eléyìí ó gbé owó eléyìí ó jẹ́ ansẹ̀tì eléyìí ó gbé owó eléyìí ó nà bàn sẹ́nìkan ó pa ó gbowó wàhálà wàhálà dùn. ọba yí padà ọba bẹ̀rẹ̀ sí ní ṣe tọ́lọ́hún ọba dà àfa ṣùgbọ́n jọ gbẹ̀ndẹ̀ alikiyama ìjà àfa rẹ̀ yìí ò ní sọ pé ká má bí ẹgbẹ̀rún astaghfirullah torí gbogbo àwọn tó gbé nǹkan wọn yìí ò foríjì hàn wàlá wàlá dùn wàlá àbùkà wàlá ọmọ àbùkà wàlà ọmọ wàlà. jama bó ṣe wá rí yẹn láàrin ká tó tó yá èyàn ó tún ra tó ju yẹn lọ ṣùgbọ́n ohun tó gbé yẹn ọ̀ràn ni bó ṣe tọ́ra sàfún lẹ́gbẹ́ ẹgbẹ̀rún ọlọ́run ni àti gbọ́ ẹni tó ní kíní yìí ò ti ọ̀nù sí i àyàfi tọ́lọ́run bá fẹ́ lo mọ̀ṣíà rẹ̀ ńjọ́ náà pé tọ́lọ́run bá ní pé tó foríjìn èmi ti foríjìn ọlọ́run ni ó ṣẹ̀ṣẹ̀ wá túyàn anabi sallallahu sallam anabi ni èyàn wà ma ní ah, ọlọ́run máa gbẹ ẹ̀tọ́ mi ọlọ́run wà ní ọ̀dà wọ̀ọ̀kan nígbà yẹn bá ti wọ̀ọ̀kan èyàn bá rí lẹ́kùn àlìjẹ́nà tó sílẹ̀ èyàn ò ní lè béèrè nǹkan kan mọ́ èyàn kan kò nú àlìjẹ́nà ni ntọ́lọ́run ó fi parí ìjà nù ṣùgbọ́n ẹni tọ́lọ́run ọba ọba fẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kò ní lọ kò bá fi gbogbo ayé ṣe dá wà kò bá fi gbogbo ayé kírun ọlọ́run ni ah, fún ní ẹ̀tọ́ ẹ̀ lọ́ fi jẹ́ wípé má jẹ́ má mú tẹlòmíì mọ́ tiẹ̀ ẹlòmíín bẹ bọba jókòó lẹ bọba ti ń sọ nǹkan àmúdẹ láìka ń sẹẹtì yín tọ́jú sẹẹtì rẹ dáadáa ọ wà tì láìpẹ́ yọ yà ọ lẹ́nu bó ṣe mú gan ṣé ẹ mọ̀ wípé àwọn tán ti pẹ́ǹdì kìíní. ó ní níta bá ti mọ̀ bíi dán ìnáwó sí lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ lè mà so bọ́rọ̀ olè mí ìṣeré nu ò ní mà ọkàn rí bá ti lè kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nǹkan ti lọ so gbogbo àwọn tán nírú ṣe síbẹ̀ lọ́wọ́ kan lọ jáwọ́ tó gbẹjọ́ gbẹ̀dẹ̀ àlìkíyàmọ̀ yẹ́wọ́ mọ̀ tóbi la sàrọ̀ àlọ́ gbogbo àṣírí yẹn ó tún jọ náà kódà ẹni tó ń mú nǹkan rẹ̀ tó ń gan ọmọ ẹ̀tún jọjọ́ ń wa ni kódà tí ń sọ pé mi ò lè àwọn tí mo lè jẹ́rìí inú léyìí lẹ́yìn ara mi mo sì tún jẹ́rìí lágbájá bẹ́ẹ̀ sì lágbájá ló gbé gbogbo àwọn nǹkan wọ̀nyí jàmọ́ ẹ jẹ́ ká páyà ọlọ́run ọba lérí ẹ̀ fàlà àtàkù nàánàmí ọlọ́run rẹ̀ ànábì má ṣe jọ́ kan nínú àwọn aláìmọ̀kan kí la aláìmọ̀kan tó ń bẹ bẹ́ẹ̀ òun náà ní kígbà táwọn èèyàn yìí ò wá gbà ó wá lọ kórìjọ ń nulẹ̀ ọ̀wá ń banújẹ́ kí ló dé wọn ò gbà tọ́lọ́ ni ọlọ́run àṣálẹ̀ hmm, ìmọ̀ ṣé bá ti sọ ètò tiwa fún ọ sọ tiẹ̀ wọ́n gbà ó wọn ò gbà ó kò dín ládàá rẹ kù àwọn tá a bá sì fẹ́ lò náà lánìí kún ó gbà àwọn míì sì ń bẹ wọn ó gbà ṣùgbọ́n kì í ṣèsìn wọn ó padà gbà náà ṣùgbọ́n kì í ṣèsìn sọlọ́wọ́n ọba alijahalu àìmọ̀kan ọlọ́run ọba kì í fi ròyìn ẹnikẹ́ni àwọn ànábì rẹ̀ àwọn ànábì ọlọ́run ọba kórìíra kan fi àyèmọ̀ kan ròyìn àwọn ànábì Musa aleyhi salatu wa salam gbà tó ń sọ fáwọn èèyàn rẹ̀ wípé ọlọ́run ọba pa yín láṣẹ antazibahu baqara ọlọ́run ní kẹ́ ẹ pa màálù àwọn èèyàn yẹn wá ń sọ fún ànábì Musa pé atatahizuna atatakhiduna huzwa ṣé òun bá wa sáwẹ́ wa ni àbọ̀ òun máa fẹ́ sọ lọ́kàn ń sọ ọ̀rọ̀ kan jábọ́ lẹ́nu ẹni kí lànà bí Musa sọ. an akuna. an akuna minal jahilin. èyí tó sọ nìyẹn a'udhu billahi kódà istiaza ló ṣe mo wáṣọ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́ mọ́ sinmi láláì mọ̀kan ló fi jẹ́ wípé àìmọ̀kan àdánwò ni kò yẹ kéèyàn ó yọnu sípò pé àṣìdúpẹ́ lóòótọ́ aláìmọ̀kan làwọn àbẹ̀sẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyí ò gbúdọ̀ ò gbúdọ̀ sọ bẹ́ẹ̀ wèrè èèyàn ni máa sọ báwọn àbẹ̀yẹn bá jẹ́ ni tí ọmọ èèyàn ó béèrè naam. àlùjáde lọ nípa lọ́rùn ta kọ́bùlà máa ń tì í mú wàlẹ̀ àyè mọ́ náà ìmọ̀ tó bá yá mú wàlẹ̀ àyè mọ́ náà ìmọ̀ tó bá yá. wàlẹ̀ jáde fàlìjà ìlú náà wàmà ó ta kọbílà mọ òtí wọn ní àwọn aláìmọ̀ kan tẹ rí yẹn òkú ni wọn kán tó fayé lẹ ọlọmọṣẹ wa aláìmọ̀ kan kọbílà mọ òtí mú káláìmọ̀ kan ó tó kú òkú ni ó kàn rìn láyé ni òkú èèyàn ni wàlẹ́ àlè mọ̀ nàfà ẹ̀ẹ́mà tó fà á háyà wàlá àlèmọ̀ nàfà ẹ̀ẹ́màtò. àwọn onímọ̀ ẹni tó bá nímọ̀ kódà bí wọn ò sí láyé máa láyé ni wọ́n ẹ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ti lọ á sì tún máa sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ gbọ́n bẹ láyé solóbi jẹ́ pé gbogbo ọ̀nà láyé kéèyàn má yọnu sí ìjà láìmọ̀ kan bí n tó o bá ti mọ̀ lọ́kọ́ èyí tó o bá ti mọ̀ béèrè ìròyìn burúkú ni kéèyàn wá gbẹ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lóòótọ́ àwọn ìṣe àfa àdẹ̀nímọ̀ ṣùgbọ́n aláìmọ̀kan ni wọ́n adúgbò lọ́dọ̀ ọlọ́run aláìmọ̀kan àlà ah, ọ̀rọ̀ tí ò dáa ni èyàn ò gbúdọ̀ máa sọ bẹ́ẹ̀ bó ti wulẹ̀ kó ma èyàn ó gbìyànjú láti akáláṣe alejura wa lọ nínú mọ̀ àmọ́ èyàn ò gbúdọ̀ yọnu sí kó ń jẹ́ aláìmọ̀kan bó ti wulẹ̀ kó ma lórí gbogbo àyè tó bá wà in tó ń ṣe nímọ̀ nípa ẹ̀ nímọ̀ yàtọ̀ sí mọ̀ ẹ̀sìn gbogbo tó ń ṣe ó yẹ kó mọ̀ nípa ẹ̀ kéèyàn má dá kan ìdí nìyẹn tó lọ́wọ́ bá fi sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ní fàlẹ́ atakunanna minal àwọn àfa wọn ní nínú iyì tó ń bẹ fún mà ó náà ní wípé ẹni tí kì í so ní mímọ̀ gan yóò fẹ́ kán kóun ló ní fa àìmọ̀kan aláìmọ̀kan kan bá dé tó kí àwọn àgbàfà òun náà mọ̀ òun náà ṣe báyìí ògbọ́n <laughs> òun nínú rẹ̀ òun náà mọ̀ pé òun ò jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n inú rẹ̀ náà ó dùn sí bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́nìkan wáyé lẹ́yìn pé tó a kí àwọn olórí aláìmọ̀kan kódà kó ṣe pa aláìmọ̀kan ni inú rẹ̀ ò ní dùn èyí ò gan tó ní àpọ́nlé fún ìmọ̀ pẹ̀kọ́sẹ́ nìkan tí fẹ́ kí wọ́n fi àìmọ̀kan ròyìn òun ọlọ́run ọba wa ń sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló jẹ́ pé béèyàn bá bímọ béèyàn bá fi wọ́n aláìmọ̀ kan èèyàn pa wọ́n sáyé ìmọ̀ ìmọ̀lẹ̀ ni ìmọ̀ a máa jẹ́ kójú èèyàn ó èèyàn lé lójú méjèèjì báyìí tí bá ni ṣùgbọ́n ẹni tó bá nímọ̀ ó rí ní tí wọ́n ò rí ó mọ ní tí wọ́n ò o dé onímọ̀ ò sọ gbogbo bí ó ìwọ sì ti débẹ̀ ó dàbí bàbá kan tó lọ mọ́kà lọ́dún kan ìgbà tó wá ti mọ́kà dé tí wọ́n á sọ pé ẹ bá dé kinní kan ẹnìkan yóò tó no kì í ṣe nǹkan pé nìyẹn lẹ́gbẹ̀ẹ́ bí báyìí ní nǹkan báyìí wà yóò ní ti lọ mọ́kà ni òun ò tí ì lọ mọ́kà ni ẹni tí ń sọ̀rọ̀ yẹn òun fi mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá yìí ní tó ni yóò ní alájí la ó ti di twenty one àti mọ̀ kaba yìí ó ti kí ló fẹ́ fòpó ṣe jẹ mọ́ nítorí ẹ̀kọ́ sọ àwọn alákọ̀ọ́mọ yẹn náfìlà kọ́ máa bẹ lọ́hùn òpó òpó onú mọ́sálásí ànábì ni ọmọ kàkiri kó lè wá máa rírọ́ pa tó bá dé ẹlòmíín bẹ yóò ti pèpè àwọn ọ̀rọ̀ yẹn kalẹ̀ tó bá dé ah mọ́kàmọ́rò ni mọ́kàmọ́rò ni kódà níjọ́ kan tá à ń lọ mo sì wọ mọ́sálásí kan báyìí bálẹ̀jà náà ṣe yọ sí mi nù àwọn yẹn náà bá nǹkan àlùkù náà dẹ̀tí wọ́n mọ̀ gbọ́ gbogbo àwọn àwọn ọ̀rọ̀ ẹlòmíì irọ́ ní òtí kọ́kọ́ fi balada ájì rẹ̀ jẹ́ ní atọ́ bá ti kọ́kọ́ dínà gbogbo irọ́ àti tó rí àti tí ò rí ìmọ̀ a máa tọ̀yàn sọ́nà ìmọ̀ a máa jẹ́ kí èèyàn ó mọ tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́ aláìmọ̀kan yìí mọ tó tọ́ tó bá wùwà ẹ̀ bá ah, aláìmọ̀kan ni lójú wùwà bá ṣùgbọ́n onímọ̀ onáà ó ti rò ó pé kíní ò yẹ kó rí báyìí kíní ò yẹ kó rí báyìí bó sì yẹ kó rí ni sọlọ lọ́wọ́ wọn bá fi wá sọ fún anabi sallallahu alayhi wa sallam pé wala takunanna minal ọlọ́run rẹ̀ anabi má ṣe jọ́ kan nínú aláìmọ̀kan má jẹ́ kí wọ́n fi ròyìn aláìmọ̀kan ròyìn rẹ̀ nínú ìwà ẹlòmíì wa máa ń bẹ àmọ́ pàpẹ́ pò nímọ̀ ṣùgbọ́n nínú ìwà ìwà aláìmọ̀kan ló ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run kó wa ń bẹ. àwọn yẹn wà máa béèrè pé ṣe bó sì péré láàfà ṣe bó sì pẹ́ra ẹ̀ lóní mímọ̀ ọ̀tọ̀ ni mà ọ̀tọ̀ ni iṣẹ́ ìdí ìmọ̀ iṣẹ́ ìdí ìmọ̀ yẹn gan ló ju ìmọ̀ lọ torí pẹ́ lómi ọmọ sọ pé àti ẹ̀ gbọ́ àwọn òkè ẹ̀yin tẹ́ ẹ tún wá kéwọ́ yẹ kẹ́ máa wà báyìí ìyẹn túmọ̀ sí ìtumọ̀ ẹ̀ ní wípé aláìmọ̀ kan ni ni wọ́n ń sọ fún yẹn gbà afáàlẹ̀ sì pera yín lẹ́ pera yín ìtumọ̀ ẹ̀ ní pé aláì indirectly ń dá sọ ni pé àṣà aláìmọ̀ kan ni yín ìtumọ̀ ẹ̀ nìyẹn sòun ló fà á ló fi jẹ́ kí min adabil ilmi ìmáàmá jẹ́ kéèyàn ó kóra èèyàn níjánu wọ́n ní min adabil alim nínú ẹ̀kọ́ onímímọ̀ tẹ́ríkù dáhàwá máa láàyò sínú ẹni ó mọ̀ kò gbúdọ̀ pàpè mọ́ra rẹ̀ pò mọ̀ wàtárìkù fákàrà bímọ yòó sínú èyí tó wá mọ̀ dáadáa yẹn gbúdọ̀ fi ṣe fáàrí wọ́n tún wọn sí onímọ̀ èyí ò rí lára ẹni tó bá nímọ̀ ṣùgbọ́n tẹ́nìkan bá nímọ̀ tí bá ń ṣe ìgbéraga aláìmọ̀kan ni ìtumọ̀ apáláìmọ̀kan ni ìgbéraga tó ń bẹ lára rẹ̀ yẹn torí pé tó bá nímọ̀ yóò mọ̀ wípé wà fọ́kọ̀kú lè alim èyí tó ló ń mọ̀ yẹn gan kékeré ni ń وكل من يدعي في العلم معرفة عرفت شيئا وذهبت عنك أشياء عرفت شيئا وذهبت عنك أشياء وكل من يدعي في العلم معرفة gbogbo téèyàn bá léèyàn mọ̀ láyé díẹ̀ ló mọ̀ nú ẹ̀ kò sí tó burú tán bá bí yẹn lè ṣe o mọ̀ nǹkan báyìí mo mọ̀ ọ́ ìyẹn ṣe ìgbéraga ṣùgbọ́n bá ti wá ń di ìgbéraga ń pé gbogbo ayé kò sẹ́ńtọ́ mà tó àwa ah, yìí. Ah. wa kullu ma yadda'i fil ilmi ma'rifatan arafuta shay'an waga ghabati an. nínú gbogbo ma pátá àìmọ̀kan bẹ́ẹ̀ kò sí bí màá ń ṣe tó àìmọ̀kan pamọ́ sínú o le mọ gbogbo ẹ̀ tán o mọ díẹ̀ ń bọ́ bá wá gbéraga ọlọ́run wá yẹ̀yẹ́ ẹni tí ó tó mí ìdí rẹ ní ni ní àṣìbẹ̀sílẹ̀ mọ gbogbo nǹkan yìí eléyìí wá ń kọ́ ìwọ̀nba náà lè nínú tó ló mọ yẹn díẹ̀ náà ló tún mọ̀ ń bẹ̀ arọ́fútà ṣe é ń wà gá bá ti hàn. jẹ́ pé àìmọ̀kan ni lóòótọ́ alẹ̀ sọ pé ó nímọ̀ ṣùgbọ́n gbéraga yẹn àìmọ̀kan nìyẹn jẹ́ nínú ìwà tó yẹ kó ìwà onímọ̀ ó ti jálá ìmọ̀kan lórí abala yẹn ìṣe akhlaqul ulama àwọn ìwà ń bẹ táwọn onímọ̀ kọ tíra lé lórí pé báwo ni ìwà àfáà ṣe gbúdọ̀ rí ẹ̀ǹtà bá wá tutututu tí ò sí lára rẹ̀ kódà kó ṣe pé tó bá gbójú òkè báyìí ni ó ti máa sọ pé aláìmọ̀kan sọlọ́lọ́wọ́n ọba fi sànàbí onímọ̀ ẹni ọlọ́run tún sọ pé wala takunanna minal jahilin mọ̀ jàlá ìmọ̀kan ìjàlá ìmọ̀kan bẹ̀yẹn níbi ìwà ni torí pé bóòlù ànábì òṣè ní jó ní mímọ̀ kó tó sọ gan ọlọ́run ti sọ fún ṣùgbọ́n èyí tọ́lọ́run bá ń rìn fáàsì bí níbi ìhùwàsí má kí ìjọba ó gbé ọ láti hùwà takóńtó mọ̀ má kí ìjọba ó gbé ọ láti wá wùwà táwọn èèyàn ó fi máa sọ pé ṣe bá fà ní ọ ìyẹn lọ́wọ́ bá ń dojú rẹ̀ kọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam pé fala takunanna minal jahilin èdè ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ìwà àfà ilé tó rẹ́ǹtì èdè àìyedè wa ṣẹlẹ̀ ọba bọ́ síta ọlọ́wọ́ níkà ìwà àtàwọn ọmọ ọlọ́kadà tẹ́ ìjọ ń gbélé onígbọ́n tó mẹ́wàá ọ̀nà wọn pa ni afẹ́ ṣe sùúrù afẹ́ ṣe sùúrù o tún wọnú ilé o tún lọ lọ múra lọ bẹ́ wulẹ̀ okùn níkà nìkan nàṣùbọ́n afẹ́ yìí náà lẹ́sìn kírun tarawih fún atánìsì <laughs> náà mú ọ lò ń fòkè náà tún tí ọmọ ló tún gbójú wíńdò jáde pé ó ṣèyàn lẹ́sìn à jáhálù nìyẹn àìmọ̀kan nìyẹn àsọpọ̀ ò lè jà àsọpọ̀ ọmọ kan fún sótìyé ṣùgbọ́n ṣe sùúrù sùúrù yẹn gan lójúwe rẹ gẹ́gẹ́ bí onímọ̀ èyí tọ́lọ́wọ́n bá ń sọ níbí o náà ni níbi ìwà ìwà a máa sọyàn dá nígbà míì pẹ̀lú gbogbo téèyàn rí kéèyàn ní níbi ìwà àwọn ẹgbẹ́ ah, ẹ̀ dẹ̀ sọ́pọ̀ ẹ̀ sọ́pọ̀ ní mímọ̀ ni ẹ̀ ni kéèyàn jẹ́ lẹ́kọ̀ọ́ àwọn ìwà kan bẹ tó bá wù ìwà yẹn sì ìmọ̀ ta èèyàn ò bá sọ̀rọ̀ wọ́n mọ̀ nínú ẹ̀mí wọn pé ah, ìwà ẹnìkan béèrè béèrè pé àfẹ́ dákun ṣé nínú sẹ̀ríà Islam ṣé eh, tàbá tàfà kan bá ṣe nǹkan mẹ́gbà ṣé èpè orí ẹ̀ burú lórí ìbéèrè béèrè tó sọ yẹn sóòpá ewu lè pe àbá nìkan kọ́ pé sàmà lè ẹjọ́ mo ní béèrè kan tí mo fẹ́ béèrè ìbéèrè wo ni pé nínú wáàsí sọ báyìí pé ẹ̀ ń gbà tá a sọ gbogbo àwọn fámìlì ẹ̀ tẹbi ti ń béèrè lẹ dáhùn bẹ́ẹ̀ bá sì dáhùn ẹ pàṣẹ ti ìgbólóhùn yẹn gbólóhùn àìmọ̀kan nìyẹn orí mò sọ̀rọ̀ gbólóhùn ẹ ká wo ìṣesí àná Muhammad sallallahu alaihi wa sallam ẹnìkan ànábì jẹ lówó njọta dá fún gan kọ́ wá wá ó wá fún asọmọ anabi lọ́rùn ọyà owó mi mo fẹ́ gbà ojú àwọn sàábí wá ewu làgùrọ̀ fẹ́ alẹ̀ mọ́ ẹ lù ni àwa la yáwó lọ́wọ́ ẹ àbẹ̀ ni pé kò ṣe sùúrù bẹ́ẹ̀ sì ni tànàbí ní ká bá lù pa ń bẹ̀ lù pa tí ò sí tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n ànábì ò lo ipò yẹn nínú ìwà ìmọ̀kan ni kípò máa ṣìyàn gùn ìwà ìmọ̀kan ni gbèmí náà ni ẹ̀yà ẹ̀gbá ojú ẹ̀ ẹ̀mú ẹ̀ <laughs> nígbà wọn bá gbà lójú tójú bá yíbò tán bá máa wọn yẹn wọn ni pé ọ̀gá wa tó ní àgbà lójú rẹ̀ látara àdí eléyìí kéèyàn ó jẹ́ kí màmá di atọ́kùn èèyàn ìgbà mi ń bẹ bá fẹ́ sọ̀rọ̀ èèyàn ẹ mọ̀ wà tán bá ń sọ̀rọ̀ wọn èyí yára sọ̀rọ̀ bá wá èèyàn mọ̀ rò pé àbí ọmọ tó fẹ́ sọ ni ẹgbẹ́ ẹgbẹ̀rún tó fẹ́ sọ ń bẹ yóò wá tó bá ti sọ̀kan yóò dákẹ́ nítorí pé wíwọ̀n lọ̀rọ̀ wọn ohun wọn sọ ni làákàyè ti ṣáájú ahọ́n bí torí pé bí ń sọ yẹn gbogbo ọ̀rọ̀ tó lè nítumọ̀ méjì mẹ́ta kò ní sọ èyí tí wọ́n lè sì gbọ́ kò ní sọ èyí tẹ́ lè bá fún nítumọ̀ míì kò ní jó jáde yóò ara máa ṣe ọ̀rọ̀ yẹn sọ náà fi sọ wípé falhakim man qaddama al-aqla ala lisani inda nutuk ọ̀jọ̀gbọ́n òun lẹni tó ti làákàyè ṣáájú ahọ́n nígbà tó ń sọ̀rọ̀ walgabiyu man qaddama lisan ala akil aql inda nutq òmùgọ̀ èèyàn láyé òun náà lẹni tó ṣe wípé ahọ́n ló ṣáájú làákàyè ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ irú wọn bẹ́ẹ̀ àmọ́ kábàámọ̀ tán bá sọ̀rọ̀ tán tọ́ba ni ẹjọ́ nígbà wo ni mo sọ náà ibi wọn náà lọ sọ gbogbo àwọn nǹkan yìí làáfà àbí sọ pé anú tó kó zainu wàsókó tó sàlámà tún. anú tó kó zainu wàsókó. ẹnu tó kó sẹ́yìn iyì ni sọ kan ni kò dá sọ̀rọ̀ káwọn èèyàn sì fẹ máa gbọrọ rẹ bó ṣe jẹ yìí tó náà ó léwu. kéèyàn ó wá máa dákẹ́ ni ọ̀la ń bẹ ń bẹ ẹ̀ kúkú máa ń sọ gbogbo ọ̀rọ̀ náà kọ́ lè yàn ṣe máa ń fèsì sí kí lè rí sọ̀rọ̀ yìí ọlọ́run àkúmọ̀ bí ó fi sí ọlọ́run ó sàánú wa ṣé ká sọ pé ọkọlọ́ mọ́ sàánú wa ni. kò sá iná wọ́sọ̀kọ́ tó sálá ọ̀rọ̀ mi ń bẹ tí ó sì bà nǹkan jẹ́ tí wo sì ní kí èso ọ̀rọ̀ yẹn ó kàn sọ́ọ̀lẹ̀ àwọn yóò wá máa bọ̀ tu wọ́n máa bọ̀ fún nítumọ̀ níbi tí wọ́n gan ò gbèrò rẹ̀ dé wọ́n bọ̀ fún ẹlòmíà wa máa sọ pé mo láyà ni mo lè sọjọ́ abẹ́ńkò mo lè sọ ah kì í ṣe ìyẹn náà ń pè lákin èèyàn akin lẹni tí ronú tọrọ òbí kì í sakin ni ẹni tí ń sọ pé mo lè sọ ní tó bá rí òbí là kì í sakin nìyẹn ìwà ìmọ̀kan nìyẹn. wá sọkọ́ tó sálámà tó fa ìdáná tọkẹta fàlà takùn. bó bá wà wà nípò kó sọ̀rọ̀ táwọn èèyàn lọ́rọ̀ rẹ la fẹ́ gbọ́ sọmọ níwọ̀n ibi tọ́rọ̀ bá mọ náà ìwọ̀nba lè yàn látẹnumọ́ mọ ibi ọ̀rọ̀ bá mọ kéèyàn sọmọ níbẹ̀ kéèyàn sẹ́yìn kúkú ìmọ̀ bàbá lọ ọ wàá sọ lásọ jáàmù àìmọ̀kan nìyẹn kò náà nàmínà ànábì kì í ṣe ọ̀rọ̀ sọ. So ẹ máa lọ ka gbogbo nǹkan nípa ọ̀rọ̀ àtànàbí bá fẹ sọ̀rọ̀ ẹ rí pọ́n ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ọgbọ́n ni bínú bá ń bí ànábì bánábì bá tún ń sọ̀rọ̀ ẹ tún máa rí àánú nínú ọ̀rọ̀ gbogbo àwọn lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí nínú jákin kọ́ sọ̀rọ̀ ọ̀lẹ̀ tán odidi ọdún kan ọ̀rọ̀ tó ọlọ́run ló sọ ẹ ò anybody nǹkan ti bàjẹ́ so látara eléyìí jahalu tọ́lọ́wọ́n bá ń sọ níbi kì í ṣe pànàbí ò nímọ̀ ṣùgbọ́n kò níbi ọ̀rọ̀ sísọ níbi ìwà kó má jẹ́ kí nìyẹn ó gbé tayọ wúwú wà ta kó gbogbo ẹni tó bá jó ní mímọ̀ kéèyàn ó dì í mú bẹ́ẹ̀ fàlẹ́ ara gbé ọkọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ó gbìyànjú àti kọ́ṣẹ́ ní ara rẹ̀ tó bá wá fẹ́ sọ̀rọ̀ yẹn ò ní sọ bínú ṣe ń bí ọ yẹn má fi bínú sọ jẹkara rẹ ó wálẹ̀ ìgbà míì wàá máa ń bẹ ẹlòmíà rò pé báyọ̀ ọmọ lọ lé lọ mẹ́sìn wà ní kò sí ìbú ń èèyàn lọ ni ọ̀rọ̀ mi ń bẹ gbogbo ọ̀rọ̀ kọ́ ni ó bùkátà ìsìn ojú ẹsẹ̀ tó o bá sì sọ pé dandan láwọ́ fèsì ojú ẹ ó súnmọ́ kó o sọ̀rọ̀ sọ ó súnmọ́ o tún ṣe o ṣẹ̀ nínú ọ̀rọ̀ ìmíì wàá bùkátà kó o lọ lé kó i kó gbé lọ́tún kó gbé sósì ó wá di pé ọ̀rọ̀ àná ẹ̀sìn rẹ̀ ò nìyí kò sí láì fi ń bẹ̀ falatakuna namina ìyàwó ẹni agbọ́rọ̀ síyàn níwájú nígbà míì yóò ní mo ti gbọ́ ẹ ní fèsì sí ni àní mo ti gbọ́ torí pé tọ́wọ́ bá ní o fèsì sí lójú ẹsẹ̀ o lè ṣi ọ̀rọ̀ sọ o sì lè ṣi wa ṣùgbọ́n bọ̀ ọba wa jókòó tó ronú sí bí o bá tún yí ọ̀rẹ́ rẹ ẹ mọ̀ gbọ́ tíyàwó èèyàn bá sọ nǹkan báyìí kí lèèyàn lè wí sí kì í ṣe pé ó gọ̀ ìtàn pè mí mọ̀ nìyẹn falatakunanaminal ọlọ́run ni látara páwọn tó ń bá sọ̀rọ̀ rẹ ànábì ò gba tiẹ̀ mọ́ torí ẹ̀ wà ìmọ̀ kan mọ́ ọlọ́run ọba ló ní ìmọ̀nà lọ́dọ̀ nísì máa fi ẹni tó bá wù ú mọ̀nà abẹ́lẹ́ ọba ní ìtóbi rẹ̀ kọ́lọ́n kó má ṣe wá lọ́nà gbogbo àwọn ọmọ mùsùlùmí tí wọ́n ti bẹ́sẹ̀ síta nínú ọgbà ọlọ́run bá dá wọn padà ọlá àti tóbi ọlá àwa náà má fà padà sí ibú má fi kẹ́ni kọ̀ọ̀kan wa. kalimatani khafifatani alal lisani. filé ayé sílẹ̀ ṣé wọn ò bá san àwẹ̀ náà ni àbí wọn ò ní bá san <clears throat> èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tó náà ni pé wọn ò bá san ṣùgbọ́n àkúrò ọkọ̀ mọ ọ̀nà tá a fi lè sọ pé èèyàn jẹ́ àwẹ̀ ẹni tí ó bẹ̀rẹ̀ Ramadan gbàtí Ramadan di bíi mẹ́wàá mẹ́ta péré ló gbà ń bẹ́ẹ̀ méje kò gbà tó fi tó fi bọ́sálì kìámà nínú rọmọdọ́ọ̀nì àwẹ̀ méje náà ló jẹ torí pé èyí tó ba láyé náà nù lẹ́yìn méje yẹn gbogbo ìyókù kò ba láyé so a ní sọ wípé a san èyí tí kò ba láyé èyí tó jẹ nígbà tó wà láyé òun òun náà ni wọn bá san ìgbàláyé sì ń bẹ nìkan ṣoṣo lè bá san àwọn èèyàn sì lè pín san àwọn èèyàn méje wọ́n lè parapọ̀ kí wọ́n gba ẹyọkọ̀ọ̀kan ẹyọkọ̀ọ̀kan so ìyẹn ló lálàáfíà bó tilẹ̀ jẹ́ pé àwọn àfáà mi sọ wípé àlèbáyàn san Ramadan gẹ́gẹ́ bó jẹ́ pé àlèbáyàn san ìrun náà wọ́n bẹ̀rù àwọn àfáà tí wọ́n ní view yẹn wọ́n ní gbogbo àwọn àhàdísì tó wá lérí wípé ẹnìkan ìyá rẹ̀ jáwẹ̀ wọ́n bá san padà wọ́n ní ààwẹ̀ ìlérí ìjẹ́jẹ́ nìyẹn wípé bóyá ẹnìkan sọ pé tọ́lọ́run ṣe nǹkan báyìí fún un òun ó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta òun ó fi dúpẹ́ ṣùgbọ́n ó bọ́ sálì kíámọ̀ kò rí àwẹ̀ yẹn gbà padà èyí kò sí apá inú láàrin àwọn àfa ọ̀ràn yẹn ni a bá san gba àwẹ̀ yẹn padà wọ́n ní àwẹ̀ ọ̀ràn yẹn ò sí mbẹ̀ ṣùgbọ́n hadithi kan bẹ tí ẹnìkan lọ bá anabi sallallahu alayhi wa sallam ó ní ìyá àwọn jẹ àwẹ̀ oṣù kan sọ àwọn afáàfáà yọ ń pé àwẹ̀ wo ni ó jẹ àwẹ̀ oṣù kan tí ì bá ṣe Ramadan sórí wáyà mi padà sọ wípé ṣáàrù Ramadan so ìyẹn túmọ̀ sí wípé wallahu alam àwọn tí wọ́n ní àwọn rọmọdán náà kó sínú ẹ̀ ọ̀rọ̀ wọn tẹ̀sùn wọn torí pa àárẹ̀ rẹ̀ fún hada wallahu alam onírìn àjò ǹjẹ́ kó gbààwẹ̀ ni àbí kó má hadith méjì wà lórí ìrìn àjò ànábì ìrìn àjò lọ́dún kan kò jáwẹ̀ ó gbàwẹ̀ ànábì dẹ̀ ìrìn àjò ńjọ́ kan nígbà tí wọ́n wá fatahu ó ní kí wọ́n bò ń bomi wá wọ́n bomi sínú kọ́ọ̀pù ànábì gbé omi òun sókè báyìí gbogbo èèyàn ó lè rí ànábì sì mú gbàtà àwọn sàbẹ̀ rí pé ànábì mú òun kálukú náà bá bẹ̀rẹ̀ sí ní jáwẹ̀ jáwẹ̀ tiwọn ṣùgbọ́n àwọn kan ò jáwẹ̀ wọn nínú àwọn sàbẹ̀ wọ́n wá lọ rìpọ́ọ̀tù àwọn yẹn fún ànábì sallallahu ànábì ní wùláyé kalẹ̀ ọ̀sọ́ọ̀tù wùláyé kalẹ̀ ọ̀sọ́ọ̀tù ànábì ní àwọn ẹni àwọn lolùyapa àṣẹ so ibẹ̀ làwọn àfáà mi ti fàyọ wípé àṣé ká mọ́ gbààwẹ̀ lórí ìrìn àjò gan-an ìyẹn gan ni pé èèyàn tẹ̀ láṣẹ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ìdí tí ò rí bẹ́ẹ̀ ni wípé akúkú rí ẹgbà wá hadith míì tánàbí náà wà lórí ìrìn àjò tí ò dẹ̀ gbààwẹ̀ tó dẹ̀ gbààwẹ̀ so ìwọ̀ntúnwọ̀nsì lórí ọ̀rọ̀ òun ni wípé ó wà lórí bó o bá ṣe fíìl tó o bá rí pé àwẹ̀ yẹn kò nira bá ọ èyí tó lóore jù ó ní kó jáwẹ̀ so nítorí pé ó wà lórí àjò rẹ̀ gbàwẹ̀ ó wá di wípé àti lè kírun gan ó dogun fún ọ pé kí ló dé ah, àwẹ̀ ilé ẹ lọ jẹun ṣe bí musafiru ní so èyí tó lọ́lá jù tí àwẹ̀ bá ti fẹ́ kópa lára báyàn lórí ìrìn àjò kéèyàn ò já ló lọ́lá jù ṣùgbọ́n tí ò bá ti lè kónira báyàn téèyàn rí pé èèyàn lè rìn àjò yẹn téèyàn ò dẹ̀ ní fíìlì ìpalára kan kò sí láì fi bẹ́ẹ̀ èèyàn lè gbàwẹ̀ yẹn bákan náà ẹni tó yẹ pé iṣẹ́ agbára ló ń lápèjúwe kọ̀dẹ̀ sọ́nà míì yóò sì jẹun ṣùgbọ́n tàbí ti ń gbẹ́ kànga ó sì wàá jẹ́nu àwẹ̀ kò sì lè sọ pé òun ó fi iṣẹ́ yẹn lẹ̀ òun ti lówó tóun ó fi jẹun tí Ramadan ó fi dé nínú sẹ̀ríà Islam ìgbàláàyè ń bẹ fún kó má gba àwẹ̀ ẹ wò dẹ̀kun Islam kó fi àwẹ̀ yẹn lẹ̀ kó lọ ṣiṣẹ́ yẹn kó lè rí owó tí Ramadan bá lọ tán kó san àwẹ̀ yẹn padà bákan náà àwọn kan wà tó jẹ́ pé onírìn àjò ni wọ́n àwọn oníṣẹ́ ọkọ̀ ẹlòmíì ìsúnlé tó bá ti lè gbèrò láti bí lọ sí Zaria from Zaria ni ó ti ti gbèrò Maiduguri tó gbèrò Maiduguri yóò ti ti kó yóò tún kó lóòdù ẹnugan bí wọn bá ra dírẹ́fà míì bí wọn ń ṣe nìyẹn o tó bá ti dé ìlú kan bí gáràjì náà ni wọ́n sùn odidi oṣù kan ó lè má wálé tí ẹ mọ̀ pé musafiru perpetual traveller nìyẹn so tí o sì pé ó fi ìgbà dúró irú ẹni yẹn náà lè má gbààwẹ̀ ṣẹ̀rẹ̀ àná tí àwọ̀ yẹn bá fẹ́ kópa lára bá pẹ̀lú ìrìn àjò tó rìn yẹn so tí Ramadan bá lọ tán yóò dá ẹ padà bẹ́ẹ̀ tó bá yẹ pé bí Ramadan bá lọ tán náà normal life ẹ̀ bí ṣe ń lò nìyẹn yóò mọ bọ́yàn ni nínú ìdẹ̀kùn tó ń bẹ nínú ẹ̀sìn Islam nìyẹn ló fi jẹ́ pọ́ lọ́wọ́n ọba tẹ́nìkan bá ń ṣe Islam tó bá lò níhùn la ọ̀kan nu méjì ni ìmọ̀ kó máa fa ìmọ̀ kan ṣe ọ̀ kó máa ṣàṣejù ṣùgbọ́n tí yẹn bá nímọ̀ nípa Islam kò sí ìnira kankan bó ti wulẹ̀ ọmọ nínú ẹ̀sìn Islam so bákan náà ẹni tí àìmọ̀mọ̀ rí fati àkélẹ́yìn ìmáàmù àdánwò ńlá ni o torípa anabi sallallahu alayhi wa sallam anabi ní la salata liman lam yaqra al-fatiha al-kitab anabi ní onítọ̀hún onírun ẹni tí ò bá ké fatiha so ń gbàdé náà wà lẹ́yìn ìmáàmù kankan aláàdọ́ọ̀lì àmàlàgbà o tí ì ṣe bísímìlá ìtàn gan ìmáàmù di ké fatiha tán a gbúdọ̀ pàkíyèsí irú ìmáàmù bẹ́ẹ̀ pé bó tiẹ̀ ṣe bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ́ fast níbi sóra tó kù ẹ jẹ́ kí fatia ò yanjú ẹ jẹ́ ò yanjú torí pé tí ò bá ti sí fatia kò sírun àti ẹ̀yin tẹ ẹni tó jẹ́ mọ́mù àtẹni tó wà lẹ́yìn pàápàá jùlọ gbàtà bá ń ké jẹ́ẹ́jẹ́ everybody náà ló gbọ́dọ̀ ka fatia ti so ìyẹn ni àwúrò sọ fún rò mọ́mù bẹ́ẹ̀ kápá kéèsì ẹ̀ ìmọ̀mù mi wà ń bẹ kò sí gbóná wò lójú ní ẹgbẹ́ afẹ́ sọ pé ọ <laughs> sọ kí ni. <laughs> kọ́lọ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣé báwa náà lo ojó lórí fún kò yẹ kẹ́rù mọ́ bà wá láti lè bọ́ sọ̀rọ̀ kì í ṣèwà tó dáa kẹ́rù mọ́ bà wá láti bọ́ lórí wa sọ̀rọ̀ olórí tẹ́rù bá ti ń bàyàn àti bá sọ̀rọ̀ ó ti wà létí bèbè parun torí tó bá fẹ́ já sí kòtò báyìí tàbá sì sọ pé kòtò ní báyìí ṣé ṣé ò ní bínú báyìí ẹ̀ ajá dákẹ́ nígbà bá wá já kòtò tán lẹ́rìí pé ah, a sì fẹ́ sọ náà <laughs> kì í ṣe àmì oríire pé ah bí n bá dé bẹ̀ báyìí kẹ̀kẹ́ ó pamọ́ tí o kì í ṣe wà dáadáa so kò sí ní tó burú ṣe bí wọ́n ṣe bí mọ̀mú wa ní ọ́ ó yẹ ká lè sọ fún ọ pé ìmọ̀mú ẹ bá bá wa tẹ slow kínní fatia díẹ̀ díẹ̀ káwa náà lè mọ̀ rí tiwa ké tó bá wa ṣe wípé ọ wá yarí jálẹ̀ fún wọn gbà bí yàrá mọ́tálásí míì títí wọ́n ti ń téèyàn ti ń rí fatia kékeré ọlọ́mọ kírun èèyàn ní níbẹ̀ tí ò bá wa sí mi ìgbà míì wa máa ń bẹ lómi ń bẹ tó bá kú mọ́tálásí mọ́tálásí ó irú ẹni bí ògbúdọ̀ kúrò kò gbúdọ̀ kúrò ń bẹ̀ so ní tó wọ́n wàá máa ṣe òun náà ni pé n ó máa kírun yẹn ọ̀rọ̀ méjì ló wáyé lérí àwọn àfáà míì ní pé tó bá kírun yẹn kó padà túnrun rẹ̀ kó tún kí padà àwọn àfáà sọ pé tọ̀ ẹ̀ṣẹ̀ yẹn ọrùn ẹni tó jẹ́ ìmáàmù yẹn ni ẹ̀ṣẹ̀ yẹn ó wà so látara àdé eléyìí kí a máa jẹ́ káwọn èèyàn orí fatia èèyàn tiẹ̀ lè fast níbi súrà ṣùgbọ́n fatia kéèyàn farabalẹ̀ ké torí pé òun gan ni rúkùnù ló jẹ́ orígun ló jẹ́ nínú orígun ìlàlàáfíà ẹ̀rùn bákan náà ẹni tí ó múra kankan lórí ìyapa àṣẹ ọlọ́run tí sì ń tọrọ àforíjì ṣùgbọ́n kò fi ẹ̀ṣẹ̀ yẹn lẹ̀ ọlọ́run ò lè foríjì torí pé májẹ̀mú tútú bá anadamu alamafat wàlẹ̀ azimu alẹ́ adamu alẹ́ awudat ilẹ̀ èèyàn gbọ́dọ̀ pinnu pé èèyàn ò ní padà sí ẹ̀ṣẹ̀ yẹn mọ́ so ti èèyàn ó pinnu pé èèyàn ò bẹ́ẹ̀ tí ẹ̀ṣẹ̀ tí tọrọ àforíjì ó sì tún ṣe ó fi lẹ̀ ìyẹn túmọ̀ pé ni yóò ti tọrọ àforíjì náà ni obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ só dáná sàárì fún ọkọ só lè dáná sínú àbúrò ló ṣe wá ṣe ṣe ọ wà máa dáná fúnra rẹ ni so nǹkan oṣù rẹ ò ní ó mọ̀ dáná oúnjẹ fọkọ kò sì ní kó mọ̀ dáná sàhóòrè fún ọkọ akálàṣe kò lè gbà àwẹ̀ ó dìgbà tí o bá parí tó bá mọ́ra ní òtò láǹfààní àti gbàwẹ̀ then adkar tán ní tànàbí ni ká ṣe tá a bá rí ẹni tó jẹ́ aláàbọ̀ ara ṣé tá a bá rí aláàbọ̀ ẹran ẹran tó jẹ́ aláàbọ̀ ara náà bó la ṣe ṣe ẹ̀mí ọmọ ẹ̀yún <laughs> èyí tí a kànú àdìsí ni pé mubtala èèyàn tí ó jẹ́ aláàbọ̀ ara ilé ayé tá a wà ń sìn àwọn ń ṣe ilé ìwẹ̀ papọ̀ mọ́ tọ́ẹ̀lẹ̀tì ni ṣéyàn lè ṣàlùwàlá ń bẹ́ẹ̀ ni tí ò bá ti máa rùn tí ó sì jẹ́ wípé ilẹ̀ ẹlẹ́ni ẹ̀ sí. Si water closet yẹn bó bá ti yàgbẹ́ bí o ti flush ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ lọ yàgbẹ́ sí i ó ti lọ́nu sókèwé ìgbẹ́ ti lọ so ti yé ibi tó ti lè ṣàlùwàlá ó ní pé òun rí ìgbẹ́ tán lé kalẹ̀ báyìí tí wọ́n lé kalẹ̀ báyìí àbí tọ̀ gbogbo ẹ̀ sáà ìtọ̀ míì máa ń tàyàn lójú ẹ máa wà àwọn iléèwẹ̀ ó tako ẹ̀sìn Islam kéèyàn máa tọ̀ sí iléèwẹ̀ ànábì máa máa sọ̀rọ̀ lérí ẹ̀ nípa ẹ má tọ̀ sí iléèwẹ̀ so iléèwẹ̀ míì téèyàn bá wọ báyìí ojú ọmọ tàyàn àwọn ìtọ̀ tán ti tọ̀ síbẹ̀ so bó bá lòun ṣàlùwàlá gan ó ṣàwàlá tán báyìí ibi tó tún fẹsẹ̀ tẹ̀ ìtọ̀ náà ló tún fi lọ́wọ́ fẹsẹ̀ tẹ̀ so tí a bá fẹ́ máa ṣàlùwàlá ní ilé ìwẹ̀ wa tí tọ́lẹ̀tì náà wà ń bẹ̀ ó gbúdọ̀ jẹ́bi tí ó mọ̀ dáadáa yóò jẹ́bi tí ó mọ̀ torí pé ìgbẹ́ tá à ń yà ń bẹ̀ yẹn ìgbẹ́ yẹn ò dúró ń bẹ̀ yẹn inú sọ́kèwé ni ìgbẹ́ yẹn ń lọ so kò sí láì fi ń bẹ̀ hádà wallahu alam tó bá ti mọ́ bákan náà ẹni tí kò gba ànábì gbọ́ lójú ayé ànábì bẹ̀tẹ̀gbà ànábì fa ayé lẹ̀ ló tó wá gba ànábì gbọ́ ẹni yẹn ò ṣe sàábé ṣùgbọ́n mùsùlùmí ni bákan náà ẹni tí ó fa ayé lẹ̀ nu Ramadan àmì àtúbọ̀tán dáadáa ni ṣùgbọ́n amúròhó ilallah ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ ọlọ́run ni òun ló wà ṣùgbọ́n àmì àtúbọ̀tán dáadáa ni zaka èló lèyìn ó ní lọ́wọ́ téyìn ó fi yọ zaka ìmọ̀ ń ṣòro kéyìn ó lè sọ pọ́nbélé nítorí pé èyàn ó ṣẹ̀ṣẹ̀ calculate ẹ̀ ni pé iye báyìí èló ni nínú gold èló ni gold yìí nínú nínú dọ́là á sì wá convert ẹ̀ sí owó nàìjíríà bẹ̀tì lọ́wọ́lọ́wọ́ ń sìn pẹ̀lú iṣẹ́ táwọn kan náà àwọn ọmọ àyà ṣe tí wọ́n test sí mi pé owó tí zakawọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí nínáwó náírà ó ṣe déédéé five hundred and sixty two thousand naira six hundred and twelve naira five sixty two thousand two hundred and twelve naira ní gold nìyẹn ṣùgbọ́n ní sliver ó ṣe déédéé fifty eight thousand naira nine hundred and sixty two ní sliver tó wáyé pé silver lèèyàn fẹ́ fi wọ́n fifty eight thousand nine hundred and sixty two naira ẹni tó bá ní lọ́wọ́ tọ́dún kan bá ti kò lé lórí yóò yọ zaka nínú ẹ̀ yóò sì yọ one over forty mbẹ́ so ọ̀pọ̀lọpọ̀ wa lè mọ̀ rò ó pé five hundred and sixty two sixty two thousand six hundred and twelve naira ìyẹn lè sọ pé buwa lè mọ̀ ni ẹni tí ò bá léyìn bó ṣe silver náà lè yóò fi calculate tèèyàn náà ìwọ náà lè wà nú ẹni tí ó yọ sàkà ní lọ́dún tó bá rí pé àjọ kan bẹ tó ń dá àjọ yẹn sì nìyí ó ti wà ń bẹ owó tó o ti ní ó ti ju fifty eight thousand naira lọ ọdún kan dẹ̀ ti kò lérí ẹ̀ èyí ó yọ sàkà rẹ̀ tó ti yọ báyìí one over forty fifty eight thousand yẹn ẹ̀ owó ṣe kéré one thousand four hundred kò tó two thousand naira àwọn èyí sì tún yọ ẹ wuye kékeré téèyàn yóò fi téèyàn yọ kò tí tó two thousand naira zak lọ́dún kan lórí fifty eight thousand nine hundred and sixty two naira. ẹ bákan náà ẹni tí à ń bá wọn tí wọn ṣe mùsùlùmí gbélé ó yẹ kí ìdánilẹ́kọ̀ọ́ kan wáyé lórí ọ̀rọ̀ oúnjẹ àwọn ahlul kitab oúnjẹ christian jew oúnjẹ tó bá gbé fún wa halal ni a lè nínú sharia islam oúnjẹ tán bá wá fi sọrí ọdún kan pàtó ìyẹn làwọn afá sọ̀rọ̀ yìí lórí àjọ ń gbélé nísìn wọ́n ń ṣe birthday àmì sàfùlà wọ́n ń ṣe ìkómọ wọ́n gbóúnjẹ fún wa kò sí tó burú bẹ̀ alẹ́ tó àtijọ́ oúnjẹ yẹn wọ́n ń ṣe marriage wọ́n gbóúnjẹ fún wa alẹ́ tó àtijọ́ àmọ́ wọ́n ń ṣe ọdún kan ọdún yẹn a wá tún ìpìlẹ̀ ọdún yẹn a rí pé ọdún yẹn ìpìlẹ̀ bí ẹ bọ̀ gangan ìpìlẹ̀ bí àwọn ọdún wọ̀nyẹn ǹjẹ́ a lè jẹ́ ǹjẹ́ a lè jẹ́ ó ń bẹ nú àwọn afáàtàn ọ̀la a lè jẹ́ ó ń bẹ nú àwọn lérí ìpìlẹ̀ ìṣelẹ́tọ̀ oúnjẹ wọn generally tọ́lọ́ ti ṣe ṣùgbọ́n náà ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà mi sọ pé là àlẹ́tọ̀ àti jẹ́ torí pé wà má uhilla li ghayri llahi bi àwọn oúnjẹ tán bá fi sọrí orúkọ nǹkan míì lẹ́yìn ọlọ́run torí pọ́dún tí wọ́n ń ṣe yẹn náà nínú ìwé ọwọ́ wọn ọlọ́run ní kí wọ́n ṣe so látara àdéhìí tó ń dáájú tawaruan kéèyàn ṣọ́ra fún irú àwọn oúnjẹ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà Islam wà nìyí tó yẹ pé èèyàn lè sọ pọ́nbélé tí ò ní tí yín ti mọ̀ èèyàn mọ̀ pé hmm, mi ò ń jẹ́ torí báwọn míì náà gan bẹ̀rẹ̀ pé fún lẹ́ran léyà ò ní jẹ́ tí wọ́n sọ fún yàn àwọn èyí wà apologetic wọ́n sọ fún yàn so téèyàn náà bá fẹ́ lù báyàn yẹn èmi ò ń jẹ́ ńgbẹ̀ ń ṣe márèjì sáàjọ jẹ́ ńgbẹ̀ ń ṣe kọ́mọ́njọ sí àjọ jẹ́ báyìí ń sílẹ̀ àjọ lórí eléyìí mi ò ń jẹ́ téèyàn bá lè sọ fún báyàn ò dáa ju gbóúnjẹ rẹ kó lọ dànù lọ torí pé nígbà tó jẹ́ ó jẹ́ ó sì lómi téèyàn bá wá rí wípé ẹlòmíì wà ń bẹ tó yẹ pé rẹ ni lọ́fíìsì tó o bá lọ sọ pọ̀ jẹ kíṣẹ́ mọ̀ bọ́ so tó o bá wá oúnjẹ òun o lè fi sọ́dá lómi fáwọn aláìní ìbéèrè tí wàá jáde ni pé ṣé n táwọn ò lè jẹ sọlẹ́tọ̀ káwọn ò fi sọ́dá kọ̀ mọ́sálà yìí kò lọ lọ́nà yẹn torí pé oúnjẹ yẹn náà kì í ṣe pé haram hundred ni o fẹ́ lọ masala yẹn ni irú ẹ̀ náà ṣẹlẹ̀ láyé anabi sallallahu alayhi wa sallam anabi ń lọ ńjọ́ kan níbi ọjà aṣọ kan wà ń bẹ aṣọ yẹn wọ́n design aṣọ yẹn aṣọ yẹn da anabi wà ń wọ aṣọ Umaru wa ni ya Rasulullah ẹ̀rọ òjíṣẹ́ ọlọ́run ah, kò bá dáa kẹ́ ẹ ra aṣọ yìí kẹ́ ẹ lè máa rí nǹkan wọ̀ níjọ́ Jímọ̀ ìjọ ọdún àbíjọ́ tẹ bá fẹ́ gba àwọn àlejò ẹ̀wọ̀n tí Umaru sọ lóbi jẹ́ pẹ́ lómi rò pé níjọ́ kan ẹnìkan sọ wípé ah ntó ìjọ tóun tó bá jẹjọ ayẹyẹ tóun fẹ́ gbàlejò ńlá ló máa ń wọṣọ tí ò dáa wọn á ní kí ló dé because àníyàn yẹn ṣé torí kì í ṣe torí tọ́lọ́run lèyàn fi wọ̀ mọ́ torí àwọn èèyàn tí wọ́n ń bọ̀ lèyàn fi mọ́ náà irú ìmọ̀ ẹni ìranù wo ni ìmọ̀ ẹni yẹn kó o torí ẹni wọ̀ gan nínú súnà ni tánàbí bá fẹ́ gbàlejò ànábì lálìkínbà kan ànábì ń ṣàdédé wọ̀ tánàbí bá fẹ́ gbàlejò lànábì mọ́ wà lìkínbà yẹn àlìkínbà ẹ̀ ń e. wé ilẹ̀ lágbá gan ti ń ṣe àti Yemen náà ti lọ mọ kó wa kì í ṣe tòkun kì í ṣe àlìkínbà yẹpẹrẹ ànábì ọwọ́ láti lè fi gba àwọn àlejò kan lè mọ̀ pé èèyàn pàtàkì náà làwọn dé lọ́ba mo ní tọ́ba onímọ̀nì ṣe onímọ̀nì jànábì lọ àbáníyàn rẹ̀ dájú tà ànábì lọ ó má ro tọ́ba ànábì pé ànábì ra aṣọ yìí nítorí tọ́ba fẹ́ mọ̀ gba àwọn àlejò àtijọ́ jímọ̀ àbíjọ́ ọdún ànábì ní sọ orí aṣọ yẹn àwọn tí wọ́n ń wọ̀ náà lẹni tí ò ní ní èrè níjọ́ gbìndé alikiyama Umaru ẹja wọn ló ń gbà wọn bá lọ <laughs> nígbà wọn délé ẹni tí ń ta aṣọ yẹn ọba rí aṣọ yẹn ọba gbẹ̀nà ṣẹ́ṣà nàbí ńlẹ̀ sallallahu alaihi wasallam òun rí i pé wọ́n ṣàdúró wọn ń wọ aṣọ yẹn ẹwà wọn sàbẹ̀ ah, ọ̀dà yẹn pa nàbí ní interest inú aṣọ bóyá kò sówó tànàbí ò fẹ́ra ó sì di aṣọ yẹn ó gbẹ̀nà ṣẹ́ṣà nàbí sallallahu alaihi wasallam gbàtà wọn gbẹ̀nà ṣẹ́ṣà nàbí ànàbí ní ẹ̀ ń gbé fún Umaru ìgbà táwọn agbáṣọ yẹn fún umaru umaru bá sáré wa ya Rasulullah ṣé kì í ṣe aṣọ ẹ̀ kan ó ṣe ajé mi arábìnrin mo bu ọ ó ní bò ní arábìnrin ìwọ náà fi tọrọ ẹ tí wọn náà bá lè wọ fi tọrọ ẹ umaru wa gbóná ẹ sáwọn èèyàn rẹ àwọn àkọwàlù ẹ ní maka àwọn arákùnrin bàbá rẹ àwọn arákùnrin ìyá rẹ àbí àbúrò ìyá rẹ táwọn ní maka anábì gbóná ṣe sí wọn àmì umaru gbóná ṣe sí wọn so ẹ̀dẹ̀ wà ọ̀rọ̀ táwọn ẹbí sọ wípé àwọn tí ò ní jèrè àwọn afáwa fàyọ wípé aṣọ yẹn náà kì í ṣe pé haram lásọ yẹn bet ànábì kan fíìl wípé téèyàn bá ń lorú aṣọ ìgbéraga yóò wà lẹ́mìíyàn pé àwọn ò fẹ́ lo irú aṣọ yẹn kì í ṣe pé àtẹ́pàrọ̀ ah, mu hundred percent ni ànábì ò ní gbé ránṣẹ́ sí Umar so irú àwọn masáìlì mi wà báyìí pé bí yóò bá tilẹ̀ yóò fi tọrẹ yóò wúlò fẹ́ kódà nínú hadith yẹn níbi tán ti mú hadith yẹn wá wọ́n tún fàyọ níbi ìmọ̀ ṣe dáadáa sí àwọn fámìlì èèyàn wọ́n ní umaru tún fi nǹkan ránṣẹ́ sí àwọn fámìlì èèyàn rẹ̀ kèfèrí tún làwọn yẹn o ní maka òfin ẹ̀sìn wọ́n wá nínú ibi tán hadith yẹn ti wá lábẹ́ ibi tí wọ́n fi sí ni pé ìmọ̀ ṣe dáadáa sí ẹbí èèyàn kódà àwọn tí wọn kì í ṣe mùsùlùmí so látara àdéhùn eléyìí so kò sí ní tó burú tó bá ti ó lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn kan ó lọ gbé fún wọn bẹ́ẹ̀ àwọn haúsá ni àbá àwọn kan tó ń ṣẹbíṣẹbí gbé fún àwọn ṣàdúrà ti wọn àwọn jẹun ti wọn ó lóore ju kéèyàn wá lọ fún yẹn ṣòfò lọ so wallahu alam bákan náà ẹni tí wọ́n gbà wọ́n dá christian school kan lẹ̀ wọ́n á ní kó wá mọ̀ báwọn kọ́ islamic studies ń bẹ̀ èyí tó dáa jù ni má ṣiṣẹ́ ń bẹ̀ lọ wá school mùsùlùmí torí pé èyí tó ń lọ ń kọ́ wọn bẹ̀yẹn kì í ṣe pé wọ́n fẹ́ràn islamic studies yẹn torí kan lè rọ́ọ̀mọ ni ó ṣe é ṣe kárí pé ọmọ mùsùlùmí pọ̀ ládùúgbò yẹn tí wọ́n bá dẹ̀ mọ̀ ṣe islamic studies fún wọn àwọn èèyàn ní mọ́mọ́ wọn wá bẹ̀ bó o ṣe wá wà ń bẹ̀ yẹn wọ́n ó restrict rẹ ni kì í ṣe pé islamic studies tó ọmọ kọ́ yẹn náà ó fi rí dá wà ṣe <laughs> òdo tó ọmọ kọ́ náà ní jù bá náà lọ ìyẹn ò ní ká má kó kọjú Jésù lórí àwọn ọmọ yẹn so èyí tó fi ń dájú kéèyàn ó protect ìjọmọlúwàbí yẹn àtẹ̀sìn yẹn tó o bá ń wáṣẹ́ àwọn muslim schools wà lọ apply síbẹ̀ so ti bọ́ọ̀ bá sì rẹ̀ apply sí dúró mọ́tálásí yìí máa kọ́ ọmọ nkíw ọlọ́run ò fi ò fi baraka sí dáhùn mùsùlùmí ó kọ́ ọmọ wọn lọ sí muslim school so hadha wallahu alam subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.